صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run atúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀ka sí atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà bákan náà gbogbo àwọn tí wọ́n dúró lórí ojú pọ̀nà ìlànà tí anábì wa muhammad sallallahu alaihi wa sallam tó mú wá abẹ́ ọlọ́run ní títóbi rẹ̀ kó mọ́sẹ̀ ka wa náà kún ara wọn wọ́n abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ àwọn olùkọ́ wa ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn ọlọ́run ọba kó bá ṣàánú wọn ọlọ́run ọba kó bá dúró tì wọ́n àwọn tó ń bẹ láyé ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run bá dúró tì wọ́n má fìtínà wọn àwọn tó ti bọ́sálì kìyàmà ọlọ́run ọba kó bá foríjì wọn dọ́dọ̀ àwọn òbí tí wọ́n bí wa padà sí ibú ọlọ́mọ fi kàn wọ́n gbogbo àwọn tí wọ́n níbùlàpá dáadáa lérí wa lólùkọ́ lọ́gàá lẹ́gbọ́n lábúrò lọ́rẹ̀ẹ́ ọlọ́run bá ṣe dáadáa fún wọn padà sí àbúrò ọlọ́run kó má fi kàn wọ́n níbi tí a bá tafsiru wa dé lánàá ibẹ̀ náà ni a ó ti máa bẹ̀rẹ̀ lénìí nínú àwọn àlàyé tí a ṣe fún wa níbàámu sí ìgbàgbọ́ èyí tó gbúdọ̀ rinlẹ̀ lẹ́mìí wa gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé náà àwọn orígun ìgbàgbọ́ ọ̀kan ní ká mẹ́fà ni nínú ẹ̀ òun náà ni al-imanu bi rusul ká nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ kìí ṣànẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam nìkan ni wọ́n ní ká gbàgbọ́ kí gbàgbọ́ wọ́n tó lè pé a gbọ́dọ̀ gba gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ lábẹ́ ìgbàgbọ́ yìí ó tún wá ní àwọn àlàyé lábẹ́ ọ̀rọ̀ ànábì Ìsá ọmọ Maryam aleyhisalatu wasalam nínú àwọn ìgbàgbọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní nípa rẹ̀ kí gbàgbọ́ ọwọ́ tó lè pé kí a tó lè pè wá ní onígbàgbọ́ tòótọ́ ọ̀kan ni ká gbà yí pé kò ní bàbá kí kàn yí pé ká gbà yí pé àgbà kò jíṣẹ́ ọlọ́run ni a gbọ́dọ̀ gbà wípé ẹ̀ńsá kò ní bàbá ẹnikẹ́nu mùsùlùmí tó bá lòdì sí gbàgbọ́ yìí tó sì ń sọ lásọfọwọ́gbáyà onítọ̀hún di kèfèrí bákan náà àtúndúgbúdọ̀ nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ wípé ànábì Ìsá ọmọ Mariam kò kú ọlọ́run gbé kúrò láyé ògbólọ́sánmà ní láàyè títí dìsìn agbúdọ̀ nígbàgbọ́ nú ẹ̀ agbúdọ̀ ṣe èméjì gbígbàgbọ́ mùsùlùmí bá mẹ́hẹ lérí ẹ̀ téèyàn ò bá gbàgbọ́ bẹ́ẹ̀ irú onítọ̀hún tó bá yẹ pé kò mọ̀ á sọ pé bóyá ìmọ̀ kan ni ṣùgbọ́n tó mọ̀ tó sì ń sọ pé òun ò gbà á gbọ́ ní tòun onítọ̀hún di kèfèrí bákan náà mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ pé anabi Isa ọmọ Mariam tó bá di ọwọ́ kan ayé òun padà bọ̀ láyé yóò sọ̀kalẹ̀ láti sánmà eléyìí ẹ má yà wá lẹ́nu ká má rò pé ṣé tá bá wá ń sọ bẹ́ẹ̀ sáà ti dàbí àwọn nàṣọ́ra báyìí là. èyí táwa ń sọ ntọ́lọ̀ ń alukur'an nìyẹn nta nabi sallallahu alayhi wa sallam tó sọ nù ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ àwọn èèyàn kódà nínú àwọn mùsùlùmí ọ̀rọ̀ wọn a máa dojúrú lọ́wọ́ kọ́mọ́bà wa dojúrú òun ni ó fà á tí ó fi jẹ́ pé nínú tá a gbé yẹ̀wò lénìí ọ̀rọ̀ Mariam lánàá ọ̀nà tó gbà wáyé gẹ́gẹ́ bó ṣe wà nú alukur'an kẹrim gbogbo àwọn iṣẹ́ ìyanu tọ́lọ̀ ní kó wáyé látọwọ́ ẹ̀ ajẹ́kóyé wa wípé kò sí kan tó fi agbára rẹ̀ sí ń bẹ̀ bí kì bá ṣe pẹ̀lú yọ̀ǹda ọlọ́run eléyìí náà ó sì ń bẹ fún gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú iṣẹ́ ìyanu tọ́lọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni eléyìí ò sọ wọ́n di ọlọ́run kò sọ wọ́n di ọmọ ọlọ́run bí kì í ṣe wípé ó ń fi hàn wípé ọlọ́run ló rán wọn ṣẹ́ lẹ́ni èyí tá a gbé ẹ̀wò òun náà ni ǹjẹ́ Ìsá Mariam só àbí kò tí kú tó sì ń ni ọlọ́run sọ kí la Nabi sọ lérí ẹ̀ tọ́lọ́run ti sọ̀rọ̀ pé bí ọ̀rọ̀ ṣe rí nìyí tánàbí bá ti sọ pé bó ṣe rí nìyí a tún máa ṣe iyèméjì. àgbùdọ̀ máa sọ wípé ọ̀nà wo ló gbó ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀ torí lómi ń bẹ tá a bá sọ wípé Mariam kò kú ọlọ́run gbégbó lọ ni ìbéèrè tá lómi ó máa béèrè ni pé ah kí ni ń jẹ níbi tó wà bóò ló ṣe ń ṣe ń àwọn ọlọ́mọdé ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó kù díẹ̀ ni bọ́lọ̀ bá lóun ṣe nǹkan ẹnu ẹnikẹ́ni ò gbà láti mọ̀ tó pé ẹ̀yìn bóòlù ọlọ́run ṣe ṣe jẹ́mọ́ àlìjẹ́nà ta lórí àlìjẹ́nà ní gbogbo wa kò sí ṣùgbọ́n anábì sì ń sọ fún wa pé báyìí làlìjẹ́nà ṣe rí àsìgbà gbọ́ bẹ́ẹ̀ ọlọ́run sì ń sọ fún anú alukur'an wípé àlìjẹ́nà èyí tá a palẹ̀ ṣe ilẹ̀ fún yín ardu a ka ardu samawati wal ard ìbú rẹ̀ lásán ó ṣe déédéé sámà àtilẹ̀ ẹ̀rí pọ́dọ̀ yẹn fẹ́ takò làákà àlìjẹ́nà ẹnìkọ̀ọ̀kan breath rẹ̀ lásán ìbú rẹ̀ ó ṣe déédéé sánmọ́ àtilẹ̀ ẹ wo ilẹ̀ pé àkúrẹ́ yìí nìkan gan káníwọ̀ nìkan gan ló ní ó ti ju tíwọ̀ nìkan lé ní lọ ká a sọ pé gbogbo ayé ìwọ nìkan àti gbogbo sánmọ́ ìwọ nìkan jẹ̀mọ́ ó fẹ́ takò làákàyè ṣùgbọ́n àgbà gbọ́ nítorí pé ọba tó sọ fún wa ọba tí kò lè ni tí kì í sì parọ́ gẹ́gẹ́ náà ni tọ́lọ́run sọ fún wa nípa ọmọ Mariam bá sọ ò bá sọ ṣùgbọ́n tá a bá ti lè gbọ́ pọ́lọ́ ń sọ ànábì sọ àgùdọ̀ kódà kó mọ̀ wọlé kó mọ̀ bàálà káyé wa mu àgùdọ̀ jù wọlé kágbà pé ó yọ lọ́hùn lọ́nà tó gbà ṣe so àgbéyẹ̀wò lé ní pẹ̀lú ògbó ọlọ́run tẹ̀síọ̀rọ̀ wa bọ́lọ́n bá tún wá ní kígbà láàyè ó wà fún wa a ó tún sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ rẹ̀ sáyé bóun ni ó ṣe padà ṣé wọn ò bí ni àbí ọjà bọ́ láti sánmọ̀ àbáwọn mọ̀lẹ́kà ni ó mú sọ̀kalẹ̀ ọ̀nà wo ló gbà padà wá tó bá dé iṣẹ́ wo ni ń bọ̀ wá ṣe ń bọ̀ wá káwọn àyàn fẹ́ kí ni ń bọ̀ wá ṣe anabi sallallahu ti sọ tí bọ̀ wá ṣe fún wa so látara àdí eléyìí àwọn tí a fẹ́ gbéyàwó léni nínú tafsir wa bá a bá wà lè parí ẹ̀ bó bá dọ̀la a tún máa tẹ̀síwájú. So kí nìdí tá a fẹ́ fi sọ̀rọ̀ lérí ẹ̀ torí pé ó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ wa tẹ́ bá ìṣàkíyèsí gbogbo àtàwọn tí ń ṣe tẹ̀ kódà lẹ́sìn ọ̀rọ̀ lọ́bẹ̀ nítorí ká máa bẹ́ẹ̀ ṣe pé à ń ṣùgbọ́n tó bá ti ní í ṣe pẹ̀lú gbàgbọ́ Mariam fọwọ́ mu ṣùgbọ́n ní í ṣe pẹ̀lú gbàgbọ́ mùsùlùmí téèyàn bá ti torí pé Ọlọ́run bá sọ irú gbàgbọ́ tó yẹ ká ní nípa ẹ̀ anábì rẹ̀ sọ sallallahu alaihi wasallam ìyẹn ló fà á tó fi jẹ́ pé a tún dúró lérí ẹ̀ a tún ṣàlàyé yẹn níbàámu tó ń bẹ nu alukur'an àti tó ń bẹ nu sunna ti anábì wa muhammad sallallahu alaihi wasallam àti láti tàn mọ́lẹ̀ sí àwọn ìrújú táwọn èèyàn kó síbẹ̀ láti lè jẹ́ ká mọ̀ pé eléyìí ìrújú ni eléyìí tó lálàáfíà ni nínú ọ̀rọ̀. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وإذ قال الله يا عيسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى بن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذا علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذنه فتنفخ فيها فتكون طيرا بإذنه وتبرئ الأكمه والأبرص بإذنه وإذ تخرج الموتى بإذنه وإذ خففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات ۖ فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá dìjọ gbìndé alkiyama ọlọ́run mọ́ṣá ìkàwákúnú ẹni tí ó kẹ́ níjọ náà ọlọ́run ọba ń sọ nínú alukur'an bó tilẹ̀ jẹ́ pé a ti tú àyà yìí lánàá ṣùgbọ́n a tún ń lọ lérí ẹ̀ torí pé òdìdí àyà kan ṣoṣo ni. ọlọ́run ọba ní qala Allah Isa ibn Maryam ọlọ́run ọba ní lọ rántí ìgbà tọ́lọ́run ọba ń sọ pé tọ́lọ́run ń sọ fún Isa ọmọ Maryam tọ́lọ́run ní mo pè rẹ Isa ọmọ Maryam ufkuru ni'mati alayk rántí ìdẹ̀rẹ̀ mi ọlọ́run ọba tí mo ṣe lé ọ lórí. wàhálà wàhálẹ́dàtìk ìdẹ̀rẹ̀ mi ọlọ́run kò mọ lérí rẹ nìkan mo tún ṣèdẹ̀ra lórí ìyá tó bí ọ àyàtúkàbírun hilkudos nígbà tẹ́mi ọlọ́run ọba kún ọ lọ́wọ́ jibril mo fi kún ọ lọ́wọ́ kó o tó jibril ò fìgbà kan fi èmi ọlọ́run máa jẹ́ olùkún lọ́wọ́ wakala kò lè máa ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ filimahadi nígbà tó ń bẹ lórí ìtẹ́ wàkàhálà àti nígbà tó dàgbà tán àwọn àfọ onímọ̀ wọ́n ní kọ́mọ ó sọ̀rọ̀ nígbà tó ń bẹ lórí ni ó ta ko ń tá a ni ń ni wípé tá a bá bímọ ó lè sunkún kó wá sọ̀rọ̀ ká sì gbọ́ ti ń sọ yékéyéké báyìí ìyẹn ò lè wáyé tó bá wáyé mùjísà nìyẹn wàkàlà àti nígbà tó dàgbà àwọn àfọnímọ̀ tẹ̀síìrì wa ní ṣé mùjísà ń bẹ níbi kágbàlagbò sọ̀rọ̀ ǹjẹ́ mùjísà ń bẹ ń bẹ bá a ṣe ń sọ̀rọ̀ dẹ̀ ń sọ̀rọ̀ ó ti tó sọ̀rọ̀ náà láwọn sọ ń yẹn náà nítorí wípé ànábì Ìsá kò tí ì dépò káhálù tọ́lọ́hún fi gbé lọ sí sánmà ìgbà tọ́lọ́hún ọba wa dá padà wá sáyé ló tó wà nítorí pé ìgbà tọ́lọ́hún gbé lọ sí sánmà pẹ̀lú èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ ó wà nípò ọmọ thirty three years tọ́lọ́hún ọba gbé lọ sí sánmà ìgbà tó wá padà dé tọ́lọ́hún ọba dá padà ìgbà yẹn lọ́lọ́hún ọba ń tọ́ka sí ń bì í wípé wà káhálà nígbà yẹn yóò ti di káhál torí pé káhál nínú èdè lárúbáwá ó bẹ̀rẹ̀ láti ẹni tó ti wọ forty years títí torí pé káhálù nígbà yẹn bá kúrò ní tiflo ọmọdé èyí ó di sharp ọ̀dọ́ rùjúlà ìjọkùnrin káhálù nígbà yẹn ló tó wá òun ló kángun sí sheikhu ìyẹn láti forty years títí títí téèyàn fi ń gbẹnu wọ sixty years àbí ó lé káàlù nìyẹn láti nǹkan bíi seventy wọ eighty lé ní eighty èèyàn ti di sheikh àgbàlagbà bàbá arúgbó torí pé gbàtọ́ làwọn bá gbé Ìsá lọ sí sánmọ̀ kò tí ì di káhálù nígbà yẹn wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ kí mùjísà ń bẹ níbi sísọ̀rọ̀ rẹ̀ ní káhálù yẹn torí pé ti fìgbà kan kúrò láyé tí ó ti kú tọ́lọ́wọ́n bá tún wá da padà wọ́n ní dínú ìyàtọ̀ lọ́wọ́n bá fi sọ wípé tukallimunnas fil mahdi wa kahla. tukallimunnas fil mahdi wa kahla wa idha lam tukallim. afaawa alḥusain bunul fadli albajali wọn ni inal murada bi qawlihi wọn ni ntọ́lọ́wọ́n bá gbà lérò bi qawlihi pẹ̀lú gbólóhùn kahalan tọ́lọ́wọ́n bá sọ wọn lò náà ni pé an yakuna kahalan baada an yanzila mina samai fi akhiri zaman wọn lò náà ni wípé ń sọ ọmọ mariam yóò bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó náà bá ti di àgbà lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n ọba tó bá dá padà láti sánmọ̀ tó bá padà wáyé wàyùkálímù nas yóò wá máa báwọn ènìyàn sọ̀rọ̀ nígbà náà ni wàyàkútúlù dajal ní ó pa dajal aya yìí ó ń bẹ nínú àwọn àyà èyí tó ń fi ń dá wa lójú wípé ọlọ́wọ́n ọba yóò gbé yísà lọ sí sánmọ̀ yóò sì tún dá padà tó bá di ọwọ́ kẹyìn ayé ọlọ́wọ́n bá ní wáyé alam tukal kitab lọ́ọ̀rán tígbà tẹ́mi ọlọ́run tí mo fi mọ̀ ọ́ bá a ṣe kọ̀ọ̀kan wal hikma a sì fi mọ̀ ọ́ ìmọ̀ àmọ́lò tí í sọgbọ́n wat tawrata wal injil ọlọ́wọ́n bá ló fi mọ̀ nabi sallallahu alayhi wa sallam ìmọ̀ àtàwọ́rá ó tún fi ìmọ̀ injil ó fi mọ̀ nabi ó fi mọ̀ nabi Isa wàyí takhluqu mina tini kayati tayri bi idhini lọ́ọ̀rán tí nígbà tó ọmọ àmà ní àwòrán ẹyẹ pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run fatanfukhu fiha ó wá fi àtẹ́gùn sí fatakunu tayran bi idhini àmọ́ sì di ẹyẹ tó ń fò pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wàtúbúrí ul akma ojú tó ti tí ò rí náà ní kò la wal abẹ́rọ́sì adẹ́tẹ̀ gbogbo wọn ló mú wọn lára dábì ìdíní pẹ̀lú yọ̀ǹde èmi ọlọ́ni wàyí tó kúrú jùlọmọ́ òtàbí ìdíní nígbà tó jí ẹni tó ti kú tó dìde pẹ̀lú yọ̀ǹde èmi ọlọ́wọ́n bá ní wà ìdíkàfà bá ní ìsirọ́ ìyìnlá ang ọlọ́wọ́n bá ní tún lọ rántí nígbà tí mo kó àwọn bani Israel mo kó wọn lọ́wọ́rọ́ anka láti ṣe jàǹbá fún ọ tí wọ́n bá ní ká fà èèyàn fẹ́ ṣe nǹkan ó ní ká fà ú ankada ó kó lára ró nítorí pé tán bá ká fọ èèyàn nípa nǹkan ó náà ní nǹkan tó yẹ pé èèyàn lágbára àti lè ṣe ṣùgbọ́n àwọn nǹkan kan wá dìyàn lọ́wọ́ èèyàn ò ṣe lóbi jẹ́ pé ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ mọ́ bí ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ ọlọ́run sọ pé wàá ìdí nàìjẹ́ ó túkà kò nígbà tí mo là ọ́ torí pé káf lákòjúwe ẹnìkan ń bẹ o ń bú ni o ń fa àbùkù kan ni èèyàn wá n bá sì gba ọmú ọjẹ aláyàyà èèyàn sì lágbára kéèyàn ó fìyà jẹ èèyàn wá lé ìgbà tọ́wọ́ rẹ̀ wá tẹ tán tó ẹgbà tó fẹ́ nà ẹnìkan wá ń bẹ lọọkan ní ọ gbúdọ̀ yẹn o ọwọ́ awọ ẹni tó sọ̀rọ̀ yẹn orí pé ẹni tó sọ̀rọ̀ yẹn tó bá ní ọfọwọ́ kan mọ àbùkù ọkàn náà ó gbúdọ̀ fọwọ́ ọmọ yẹn ṣé ẹ mọ̀ nínú ẹ̀mí rẹ o fẹ́ fìyà jẹ ṣùgbọ́n ẹni tó yẹn ẹni yẹn ó ti yakufuk an dọ́rìbìhì ó ti kó ọ lọ́wọ́ ró láti nà ọmọ yẹn ṣùgbọ́n o lágbára àti nà ọmọ yẹn ó sì pinnu àti nà ṣùgbọ́n nítorí wípé ẹni tó ọ lọ́wọ́ ró yẹn ọ lọ ọ wà máa jápá ewúrẹ́ tí sì ń fẹsẹ̀ janlẹ̀ kò sí ní tí ó so fọlọ́wọ́ ẹ̀ ọlọ́run fi lu ọ̀rọ̀ yẹn níbẹ̀ yẹn làwọn àfáà ti fi mú jáde níbẹ̀ yẹn pé ntọ́lọ́wọ́n bá ń sọ nípa pé òun kó àwọn bà Israel òun kó wọn lọ́wọ́rọ́ káfà yẹn wọ́n lágbára àti ṣe jàǹbá fún ẹ̀ńsá wọ́n fẹ́ pa ṣùgbọ́n ọlọ́run ọba kó wọn lọ́wọ́rọ́ ìyẹn túmọ̀ sí wípé kì í ṣe pé wọn ò rí pa wọn pa ẹ̀ńsá wọ́n rí báyìí wọ́n lágbára àti fi ṣe ṣùgbọ́n lọ́wọ́ ń wọn lọ́wọ́ wọn orí nǹkan fún tọ́lọ́wọ́n bá fi kún kúrò láàrin wọn lóbi jẹ́ pé ọba tọ́lọ́wọ́n bá lò yìí ìṣàr òun ló jẹ́ láti lè fi mọ ọ̀nà tọ́lọ́wọ́n gbà mú kúrò lérílẹ̀ ọlọ́wọ́n ní ìdúnà jẹ́ òtúkà ọlọ́wọ́n ní wa ìdíkà wa ìdíkà fáfútù ọlọ́wọ́n bá nílò nígbà tí mo kó wọn lọ́wọ́ ró àǹkà láti ṣe jàǹbá fún ọ èrò wọn lérí rẹ ń òjé wọn ó rí músẹ lórí ibi tá a dé yìí ọlọ́run wá lọ ṣàlàyé ẹ̀ kó bá a lè yé wa nínú súrátù nìsá ìgbà tọ́lọ́wọ́n bá ń sọ fún wa wípé àwọn yahudi wọ́n ń dètè lérí pa wọ́n fẹ́ pa ẹ̀yìn sáwọn ọmọ Mariam náà. aya wo ló wà ń bẹ̀ suratu nisa. aya one fifty seven. وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع ظن وما قتلوه يقينا. nígbà tó lọ ní òun lòún kó àwọn bani Israel òun kó wọn lọ́wọ́ ró wọn ò rí jàǹbá fi yín sọ ọmọ Mariam ṣe ìgbà wo nìgbà náà ó náà nìgbà tí wọ́n ti pètè pèrò lórí pé àwọn fẹ́ pa yín sọ ọmọ Mariam ọlọ́niwábi kúfúrì híhìm látara ìwà kẹfẹ́rí tó ń bẹ lára àwọn yahudi àìgbàfúnṣe ọlọ́run lára Ìsá ọmọ Mariam. wàkàólìhìm àlà Mariam buhutana nàvìmá ọlọ́ni àti ọ̀rọ̀ táwọn yahudi ń sọ nípa Mariam gẹ́gẹ́ ìyá Ìsá ọlọ́run lọ́rọ̀ tí wọ́n ń sọ nípa Ìsá irọ́ tó tóbi ni. bùtánà nàzímà irọ ńlá ó ní ń pa tí wọ́n ń sọ wọ́n ní ọkùnrin kan ló lóyún ìyẹn làwọn yahudi ń kiri ọlọ́lọ́wọ́ yẹn tí wọ́n ń sọ yẹn ní ẹ lọ jẹ́ kó yẹ yín pé bùtánà nàzímà tó sọ ìyẹn ni pé irọ́ ńlá tún ni kaulihim ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu wọn wípé inna qatalna al-masiha gbólóhùn tí ń jáde lẹ́nu wọn wípé àwọn ti pa Isa ọmọ Maryam ìgbàgbọ́ àwọn Yahudi nìyẹn wọn làwọn ti pa Isa ọmọ Maryam ọlọ́ èyí tí ṣe òjíṣẹ́ Ọlọ́run. ọlọ́run ọba ni wọ́n máa kọtàlú ọlọ́run ọba ni wọ́n ò pa Ìsá ayakura lanka yẹn wọ́n máa sọ̀lá búhù ọlọ́run ọba ó regi máwọn Yahudi lẹ́yìn ó tún regi máwọn nàṣọ́ra lẹ́yìn ọlọ́run ni wọ́n máa kọtàlú ìyẹn ni lọ́dọ̀ àwọn Yahudi àwọn ni wọ́n pa ọlọ́run ni wọ́n ò pa Ìsá wà máa sọ ọ̀làbù ọlọ́run ni wọn ò tún kan má gbélébù ó tún régi máwọn ọ̀nà sọ́ra lẹ́yìn subhanallah lóbi jẹ́ pé alukurani gan olóso ti ń jòdòdò fún wa lóbi jẹ́ pé a mùsùlùmí lóbi jẹ́ pé ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní gbogbo àtàwọn bá ti ń rí i pé mùsùlùmí ni ọlọ́run ọba ni wọ́n máa kọtalú èyí táwọn yahudi ń sọ nípa ìsá yẹn kò rí bẹ́ẹ̀ wọn ò pa wọ́n máa sọ lẹ́bù èyí táwọn nàṣọ́ra táwọn náà ń sọ pé wọ́n ti kàn án lórí àgbélébù ọlọ́run ni wọn ò kàn má àgbélébù wàlákìn ṣó bí ọlọ́run ní àkànjẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ ní níjọ́ kò sẹ́nìkan tó mọ bọ́lọ̀ ń ṣe gbẹ́rú ẹ̀ láàrin wọn ọlọ́run ooru wọn lójú tọ̀ wọn ò wá kàn wọn ò sì pa ọlọ́run bá ní wọ́lá aláhùn bá ní àdàrú mọ́ wọn lójú ni kò yá nínú wọn oníkàlùkù bẹ̀rẹ̀ sí ni wọ́n ń sọ̀rọ̀ wọn ò mọ ibi tó já sí mọ́ wọn á bẹ̀rẹ̀ sí àti kàn án bá gbélé wò àti pa oníkàlùkù bẹ̀rẹ̀ sí ní sọ tẹnu wọn lọ́wọ́ bá wá ní wa iná lẹ́dí. ọlọ́wọ́n bá ń dájúdájú gbogbo àwọn tí wọ́n ń yàpẹ̀ ẹnu lérí ọ̀rọ̀ Ìsá ọmọ Mariam ṣé wọ́n kàn án gbélé wò ni ṣé wọ́n pa ni ọlọ́run ní làá fi ṣáàkì mínú ọlọ́run ní gbogbo wọn lọ́rọ̀ yín òye gbogbo wọn ń bẹ lórí iyèméjì ما لهم به من علم إلا اتباع ọlọ́run ọba ni kò sẹ́nìkan nínú gbogbo wọn àtàwọn yahudi àtàwọn tán pera wọn nísàn sọ́ra ọlọ́run ọba ni ma lahum bihi min ilmi ọlọ́run ọba ni nípa ìsọ ọmọ Maryam bá a ṣe mú kúrò lérílẹ̀ ọlọ́run ni kò sẹ́nìkan kan nu wọn tó nímọ̀ nípa bó ṣe wáyé kò yé wọn illa tiba adhan ọlọ́run ọba ní àbámọ̀dá ni gbogbo wọn ń tẹ̀lé ó ṣeé ṣe mo rò pé ó ní gbogbo wọn dúró lé lórí lẹ́ẹ̀fì máa nínú ìwé ọwọ́ wọn gan ọ̀rọ̀ yẹn takora wọn nígbà yẹn ló kú ó jíǹde ńjọ́ mẹ́ta ọjọ́ tá a wá kà yẹn kò péjọ́ mẹ́ta ọlọ́wọ́n bá ní láti bá ọ̀dọ́ ni ọlọ́wọ́n bá ní àbámọ̀dá ni gbogbo wọn ń tẹ̀ lérí ẹ̀. wàmà kọ́tà ló ń yẹ kí ọlọ́run ọba tún wá ṣe tàwọ́kìdì ẹ̀ ọlọ́run ní wà má qataluhu ọlọ́run ọba ní wọn ò pa yẹ kí iná bọ̀rọ̀ ṣe rí gan nu tẹ ẹ bá fẹ́ mọ èyí tó dájú torí bọ́lá wọn ti kọ́kọ́ ṣe ní síbà àwọn síbi zọ́nù ilà tìbà àvọ́nù ọlọ́run ní zọ́nù ni wọ́n ń tẹ̀lé kí ni ìdàkejì zọ́nù ó náà ní yẹ kí qataluhu yẹ kí iná. aláwọ̀ ọba èyí táwa ń sọ yìí ni yẹ̀kín ó ní màmàdájú kí tọ́lọ́ ó náà ní pé wọn ò pa Ìsá ọmọ Mariam aláwọ̀ bá nígbà táwa ni wọn ò pa wọn ò kán má gbélébù bó lọ́rọ̀ rẹ̀ ṣe wá rí. ti Kùránì lélẹ́yìí aláwọ̀ bá ní ẹ̀fọ̀rọ̀ lẹ̀ ẹ̀ pa gbogbo sọkúsọ tí wọ́n ń sọ yẹn sílẹ̀ ẹ má gbọ́ ohun tí wọ́n ń sọ bàrọ̀fà ọlọ́hùn ilé ọlọ́run ọba ní ta ṣe fún isa ni rọ̀fà ọlọ́hùn ilé yìí ọlọ́run ọba gbé lọ sọ́dọ̀ rẹ̀ ni kùránì nìyẹn kì í ṣe pé ẹnu tiwa làá fi ń sọ pé ẹ eh, bó ló ṣe lè possible ṣé kí yàn máa jẹ lọ́hùn ẹ eh, kí ni kan ó ti kú jàre àtọ́ ah, bá ti sọ bí ó ti ta ko kùránì láàbí sọ pé gbogbo ẹni tó bá ti ń sọ tó yàtọ̀ sílé ó ti di kèfèrí torí pé ọ̀rọ̀ yìí clear kò rújú ọlọ́run ní bá rọ̀fà àhúlọ́hù ilé yìí ọlọ́run ọba gbé lọ sọ́dọ̀ rẹ̀ ni. ọlọ́run ọba ni mọ́wàá jọjọ́ lójú wa kánà lọ́wọ́ azizan hakima dájúdájú ọlọ́run ọba kánà azizan ọba alágbára ni lérí gbogbo tó bá bẹ́ẹ̀ ṣe hakiman ọba ṣe gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n fún di tó yẹ tí ò yẹ yìí kí ni o lè ṣe aziz alghalibu lẹ́dí láyọ́gọ́làb ọba tẹnìkan ò lè borí tó bá ní bóun ṣe fẹ́ ṣe nǹkan ni eyín kò ewu ló wá ń ṣe wá lè mọ̀ lérí ẹ̀ àti rẹ̀ ni tó ṣe wípé ọlọ́run ọba ni fọ àmọ́ta ọmúlọ omi ata àmì fún mọ́ bàáṣà fódìdí ọgọ́rùn ọdún ọlọ́run sì ní káwọn èèyàn kan kí wọ́n kú wọ́n sì tún jí dìde lẹ́yìn ọgọ́rùn ọdún ìyẹn bẹ́ẹ̀ nu Qur'an àwọn asábìlì káfí three hundred and nine years òun làwọn fi sùn lọ nínú wò nínú nínú nínú àpáta lẹ́yìn ìgbà náà lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta ó lé mẹ́sàn wọ́n bá tún wá jí dìde wọ́n wá ń bèrè àwọn léèrè wá ẹ gbọ́ ìgbà tán wá àwọn gan ò tí ì mọ tí ń ṣẹlẹ̀ nígbà wọn wá lọ àárín ìgboro lábẹ́ lọ́mọ ra nǹkan owó wo lẹ mú láì àwọn ayé baba ńlá baba ọmọ kékeré yìí wọn ò sì dàgbà sí àyẹ̀ ń bẹ ẹnu sọ́tún káf tọ́lá wọn bá sọ ń bẹ fún wa ẹ̀hẹ́n ìdí awálé fitiyatu ilal káf ìdí awálé fitiyatu ilal káf ọ̀ ìka káf ìbùwọ́jọ́ friday ni. àmọ́ àṣẹ bá ń ná aṣọ àbálẹ̀ káf. ọlọ́wọ́n bá ní sẹ́yìn ó wá kíyèsí ni wípé àwọn ashabul kaf àti tó kọ sára ibi àpáta tí wọ́n wà sẹ́yìn ó wá mọ̀ wípé nínú àwọn àmì ọlọ́wọ́n ọba tó ṣèyàn lè mọ̀ ní í ṣe ni. ọlọ́wọ́n bá nígbà tí àwọn ọ̀dọ́ tí wọ́n kóra wọn jọ tí wọ́n wá darí kọ inú àpáta bó lọ́rọ̀ wọn ṣe jẹ́ wọ́n láwọn fẹ́ ṣe tọ́lọ́hún gbogbo àwọn aráàlú wọn ò ṣe tọ́lọ́hún ọmọ kan bá pinnu pé òun tiẹ̀ ń jáde lọ bóun bá ríbi tó wọ́n ti mọ àṣetọ́ lọ́hún bí ọmọ kan ṣe ọmọ míì náà tún rò nígbà ogun wọn bá jáde ara wọn kí ló gbé jáde nǹkan báyìí nípa ẹni tó gbó náà jáde ọ̀nìrọ̀bànà ọlọ́wọ́ba wa á ti nà mí lẹ́dùn kàrámà àwọn òbí tó bí wa àwọn èèyàn ò ṣètò ọlọ́run á ti nà mí lẹ́dùn kàrámà dákun fún wa ní ìtọ́sọ́nà látọ̀dọ̀ rẹ ọlọ́run ìkẹ́ rahama ń bẹ̀ yẹn oná ní alihidaya ilẹ̀ alhaq jẹ́ ká dòdòdò mọ̀ látọ̀dọ̀ rẹ ọlọ́run iná rọ́ṣadá lórí ọ̀rọ̀ wa tó gbé wa jáde yìí ọ̀rọ̀ tó gbé wa jáde nínú lu wa yìí wà yìí lánàá mi ní amúrìnà rọ́ṣà mọ́sá ìjọ́lùmọ̀nà fún wa tọ́ wa sọ́nà lérí ẹ̀ àfẹ́sẹ̀ lọ́wọ́ àfẹ́sẹ̀ bọ́lá fi jáde jẹ́ ká mọ̀nà. ìgbà tí wọ́n wá ń lọ tó wá rẹ̀ wọ́n wá nítọ̀ a rìn pọ̀ látàárọ̀ inú àpáta yìí ẹ jẹ́ ká sinmi ń bẹ̀ ká sùn sínú àpáta tilẹ̀ bá tún ká máa lọ gbà tán wá wọnú àpáta pé káwọn ó sùn pẹ̀lú ajá wọn pé káwọn ó sùn nínú àpáta fàdọ̀rà bínú aláàdá nìyẹn. fàdọ̀rọ̀bùnà aláàdá ní fìlìkàfíìsì ní ìnà àdàdà ní fàdọ̀rọ̀bùnà aláàdá ní ọlọ́wọ́n bá ní etí téèyàn fi máa gbọ́ nǹkan téèyàn bá pariwo tí fi tají ajé kó dí kò sáriwo tẹ́nìkan lè pa tí wọ́n lè jí ọlọ́wọ́n sọ pé wọ́n kú. ariwo téèyàn lè pa téèyàn ó fi wá jí kò sí wọn ò sì kú wọ́n sì wà ń bẹ̀ oorun náà ni wọ́n sùn ṣùgbọ́n téèyàn wàá gbọ́ tí ó fi tají ọlọ́run ti mú yẹn kúrò ń ni ọba ní wọn tó lè ariwo ní tó fi lè jẹ́ ń bẹ̀ wọ́n wá ń bẹ̀ẹ̀bẹ̀ fáwọn ọdún tó gbọ́ọ̀rọ̀ ọdún tó tefe wọ́n ń bẹ̀ẹ̀bẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ọba ni àwa fẹ́ jẹ́ kí wọ́n mọ bágbà ọlọ́run ọba ṣe tó lẹ́yìn ọdún tó pọ̀ àwa jí wọn àwa fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ta lẹni tó sòdodo láàrin àwọn méjèèjì àwọn kan sọ pé àná lásùn àwọn tìjọ àná lọ. àwọn kan ló ti tó bẹ́ẹ̀ hisbayni láàrin àwọn méjèèjì la fe eji kí wọ́n mọ̀ wípé gbogbo ohun tí wọn ń sọ yẹn kò sẹ́ni tó gbà àníyàn wọn ni pé sèbá nànà là á dúró bí. ọlọ́run níra fọ̀rọ̀ ọ́lẹ̀ gbogbo táwọn èèyàn ń sọ nípa wọn ò rí bẹ́ẹ̀ àwa fún ọ torí àwọn gan kò yé oríṣiríṣi ìtàn ló wáyé lérí wọn ọlọ́run ní àwa ọlọ́run lánàá kú sọ alẹ́ kanaba òdodo nípa ìtàn àwọn asahabul kaf àwọn ọlọ́run ọba aláṣọ fúnra ànábì. إنهم فتية آمنوا بربهم وزدناهم إنه فتية آمنوا بربهم وزدناهم هدى ọlọ́run ní ìnáwó gbogbo àwọn tẹ́rí yẹn wọn kì í ṣàgbàlagbà fìtíyà tún ọ̀dọ́ ni wọ́n amẹ́nu bìrọ̀ bìyí wọ́n gbọ́ ọlọ́run ọba wọn gbọ́ wàṣídẹ̀ẹ́ náà ọlọ́run wá ṣàlékún ìmánì dẹ̀lílù nìyẹn pé ìmánù yezid ìmánù máa ń lékún ìmọ̀ nìkan ló gbé wọn jáde nínú ilé pàfẹ́ ṣe bọ́ tọ́lọ́run ọba la fẹ́ ṣe wàsídìí náà ó mú un dá àtúwá lé ìmọ̀ ni wọn kún. wàrọ̀bàtúnà àlàkùlù bí wàrọ̀bàtúnà àlàkùlù bí adìẹ mi wọn lámúre ìyẹn túmọ̀ wípé ajẹ́kùn ó ní determination ànitọ́lọ́run la fẹ́ ṣe àpadà sínú ìlú wa mọ́ ìdẹ̀kọ́ mú nígbà tí gbogbo wọn jáde nínú ìlú wọn tí wọ́n dìde lẹ́ẹ̀kan náà. láàánàdì wúwà láàánàdì wúwà mí ìgbà tí wọ́n dìde ọwọ́ nítorí ọlọ́run ọba ọlọ́ba tó ní sánmà àtìlẹ̀ àti mọ̀kú ọlọ́dá sánmà àtìlẹ̀ lánàdúwámídú nìyí la àní pé ọlọ́run àní sin ọlọ́run míì lánàdíwù yẹn àìlànà abud lẹ́nà dùá ìbádà a ní sin ọlọ́run míì ọlọ́run tó dá sánmọ̀ tó dálẹ̀ ìlà afẹ́sìn torí pé táwọn bàbá wa ń sìn yìí òun kọ́ ló dá sánmọ̀ òun kọ́ ló dálẹ̀ nítorí wọn jáde nìyẹn náà. táwa náà bá tún wá lọ pẹ̀lú ọ̀bọ̀jẹ́ kó laqad kulina idhan shatata. àṣàtọ̀tù ó náà ní ọ̀rọ̀ bú n tí ó dá ajẹ́pọ̀rọ̀ búlà tó ń sọ lẹ́nu tá a bá tún pẹ̀lú míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. torí pé àwọn èèyàn wa yìí àwọn ti mú nǹkan míì lẹ́yìn ọlọ́run tí wọ́n ń jọ́sìn fún un. tí kì í bá ṣe pé èèyàn bá mú àwíjàre tó fojú hàn wá bá wọn wọn ò ní gbà. ọ̀nà àbúlé mu ní mẹ́rin fẹ́ràn bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó dáadáa parọ́ mọ́ lọ́hún ní tí ìsọ lọ́hún tó ń pè lọ́lọ́hún ló ṣàbòsí jù torí pé ṣíríkù ó náà làbòsí tó tóbi jù inna ṣíríkà la zulmun adhim. wa idh tazaltumuhum wa la ya'buduna illa. wa idh tazaltumuhum wal i'tizal ó náà ní ó yẹra fún yàn ọlọ́wọ́n bá ní ẹlẹ́ ọ̀rán tí nígbà táwọn ọmọ náà nígbà tẹ yẹra fáwọn èèyàn yín àtẹ̀bọ tí wọ́n ń ṣe. wàmà abudun. wàmà abudun. àti tí wọ́n ń jọ́sìn fún ẹ yẹra fún wọn ẹ bá wọn ṣe illallah ọlọ́run nìkan lẹ bá ṣe nítorí ẹ jáde kúrò nínú ilé nìyẹn nígbà tẹ bá wá ṣe bẹ́ẹ̀ tán fáwọn ilẹ̀ alikaf lẹ bá dorí kọ alikaf cave ó lè bú ẹ àwọn amẹni tó mú nu méjèèjì lárúbáwá pè ní alikahaf àwọn ìbò sọ pé cave ní tó súnmọ́ ni kó jẹ́ lárúbáwá nípìnlẹ̀ naam wọ́n wá lọ síbi cave kahaf wọ́n wá lọ sínú ihò àpáta náà ni ihò tó gbáàyàn nínú àpáta náà ń pè ní kahaf naam bí wọ́n yìí ṣe wọ bẹ̀ ìkẹ́ ọlọ́run ọba fọ́n kábẹ̀ lé wọn lérí. mìíràn amúrè náà amúrè kan ọlọ́run ọba ni a wá kún wọn nígbà hàn lérí àlámọ̀rí wọn tó gbé wọn jáde ṣé ẹ mọ̀ pé téèyàn tẹ́kùn kan bá kún ní ẹ lọ ẹ̀ ń bá mu ẹ̀ environment natural spiritual environment ọlọ́run ọba wá ṣe fún wọn ọlọ́run ní kí wọ́n wà ń bẹ afọ́n ìkẹ́ ọlọ́run ọba síbi àwa kún wọn nígbọ̀n lórí tó gbé wọn jáde nínú kòtò náà. وترى الشمس إذا طلعت تزاور كهفهم bí wọ́n ṣe wá wà nínú kòtò yẹn ọlọ́run ọba wa pọ́n wọn lédè bíi wípé tóòrùn bá yọ ó yẹ kí òòrùn ó tàn síbẹ̀ kóòrùn ó pa wọ́n ọlọ́run ọba ní tóòrùn bá ti wá yọ níbi ibùyọ oòrùn kàkà tóòrùn ó fi tàn sí wọn á kó wọn kúrò níbi ìtàn sarasara ọ̀run a kó wọn kúrò ń a kó wọn sẹ́bi ibùyọ ọ̀run wọ́n sì ti sùn ọba ṣe wá ń kó wọn níbẹ̀ yẹn ó yẹ ká béèrè àwọn bá sọ wípé ọlọ́run gbé Ìsá lọ sánmà ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí ní jẹ ṣe béèrè ṣe ń kó àwọn yẹn kúrò tóun bá ti tàn ọba ṣe ń ṣe yẹn wọn wọn sùn ni bẹ́ẹ̀ sì ni wọ́n ń bẹ nínú ọ̀gbun kòtò yẹn wọ́n ń bẹ ń bẹ tóòrùn bá ti yọ níbi ọlọ́run kó wọn síbi bójú bá ń fún ọlọ́run tún kó wọn kúrò ń bẹ nítorí kọ́ mọ́ bá àwa máa jẹrà kí kòkòrò mọ́ bá àwa máa lọ jẹ wọn ń torí pé bí òkú náà ṣe wà ń bẹ ọlọ́run wá ń pèsè fún wọn òun ló ń ṣe bẹ́ẹ̀ níbo lẹ́yìn wá ń gbà náà. ọlọ́run ọba ni ẹ má béèrè nǹkan kan lérí ẹnu àwọn àmì ọlọ́run ọba ní iṣẹ́ ọlọ́run ọba ni kò lè yé yín nítorí àsìkò tá a bá ní àmọ́ túlẹ̀ yìí nǹkan tẹ̀síìrì kan lòun lọ́tọ̀ wọ́n wá wà ń bẹ̀ fún odidi three hundred and nine years náà fi wà ń bẹ̀ bẹ́ẹ̀ jẹ̀mọ́ bọ́n bí ẹ̀mí gùn ọba yà wọn olú one twenty years láyé three hundred ó lé náà wà ń bẹ̀ nígbà wọn wá jáde tójú wọn wá kódà àwọn ajá wọn ọlọ́run ọba ní ajá wọn níbi tó dúró sí ajá wọn ó dúró kàtà báyìí ẹ sì rò pé bá dá yẹn bóyá ọmọ tí ń ṣe ni torí dá yẹn ọlọ́run bá fà yẹn síbẹ̀ kí àwọn ẹranko búburú ká má bàa wọnú òwò yẹn ajá yẹn wá dúró báyìí bá yẹn ṣe dúró ọlọ́run bá ní wa kálíbù bá ṣe tó ń dèrò ẹ̀ ìbílẹ̀ wá ṣe. làwí tọ́lá ta léyìn láwàlẹ̀ ìtàmì ni òun fi rọra òun wàlámùlì ìtàmì ni òun. ọlọ́run ọba ni wa kálíbù hùn ọlọ́run ní ajá wọn bá sì tún dìrọ̀ ẹ̀yìn ìbílẹ̀ wá sí bájá ṣe é mọ̀ ẹ́ náwó kalẹ̀ báyìí tí ó dúró tájá bá dúró ọlọ́run ní bá sì tún dìrọ̀ ẹ̀yìn ìbílẹ̀ wá sí ọlọ́run ọba ni láwí tọ́lá ta alẹ́ yìí ọlọ́run nílà tọ́lá ta lẹ́yìn yìí gan làwàlẹ́ ìta mínú òun fi rárá ó sá padà ni tí ó yọ àwọn tí ó mọ̀ sí báyìí ajá tó sì wà ń bẹ̀ òun náà ti sùn lọ ọlọ́ni àfi bẹ̀bẹ̀ wàlámùlẹ̀ ìta mẹ́nà rọ̀ọ̀rọ̀ ọba ìbẹ̀rù ó mú ọ dàrú ni tó bá rí kí nìdí tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ kẹ́ran kó búburú kó mọ̀ bá wọ bẹ̀ yẹn fún odidi tó lé ní three hundred years jẹ̀mọ́ kí ló wá dé tá a kà nínú kuraani pọ́lọ́ ń gbé sá lọ sánmà táwọn kan wá ní pé bóòlù ṣe lè wọ́ jẹ bẹ́ẹ̀ kí ni ọmọ jẹ lọ àyíká ń bẹ lára ẹni kí ni ọ̀n jẹ nù yẹ. ìyá rẹ dáná oúnjẹ fún ọ ni bóòlù ṣe ń jẹun nígbà tó ń bẹ nínú yẹ ẹ. látara àdìẹ ilé ìjàmá bọ́lá bá ṣe sọ nǹkan agbúdọ̀ bẹ́ẹ̀ torí pé n tó pọ̀ ní òye wa làákàyè wa sì kọjá ká fi máa dájọ́ nǹkan kan ká tó gbà á gbọ́ torí pé làákàyè wa ní limit capacity rẹ̀ ní limi ó ní limitation bí kọ̀ǹpútà ṣe rí náà ó ní limitation ọpọlọ wa náà ní gbogbo ohun tí ń bá ti ń gbèrú tí ń dàgbà sókè sí òun ló lábùkù ìgbà kan ń bẹ wọn máa lé ọ kiri kó tó wọ pátá ni abẹ́ẹ̀kọ́ wọ́n lè wọ́ fún alágídé òtún bọ́ náà mi wọ́pátá mi wọ́pátá ó tún bọ́ lẹ̀ jama tó bá yá kò sẹ́ni tí ó sọ fún ọ tó tún máa dúró lé léèwẹ̀ ẹ dákun kí amúfẹ́ wẹ̀ kí ló ṣẹlẹ̀ sí làákàyè làákàyè ń dàgbà sí tó bá yá yóò máa dàgbà sí yóò máa dàgbà sí tó bá tún yá yóò tún máa wálẹ̀ gbogbo tó ti máa ń gbà kan wọn ìwọ wo lè yọ bàbá àwọn ọmọ yín náà ni èwo nínú wọn la ilaha illallah ṣé yẹn lẹ fẹ́ máa fi ṣe gbèdéke ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú tí làákà yorùbá ti gbé ajẹ́ pé kò wọlé náà nìyẹn kí ni ò wọlé níbo ni làákà yẹn mọ níbo ni làákà yẹn mọ jama ẹja padà ti gbé ọmọ Mariam òun lọ́sọ́dọ̀ ọlọ́run kánà lọ́wọ́n àṣìṣàn dájúdájú ọlọ́run ọba tó ṣe eléyìí ó ti ṣe èyí tó jù yẹn lọ gan sẹ́yìn àṣìṣàn ọlọ́run ọba ọba tó lágbára lórí gbogbo tó fẹ́ ṣe ni hakiman ọba tí máa ń ṣe gbogbo nǹkan ní tìtorí ọba tí ń ṣe gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n tóyétóyé ó yẹ tó fi ṣe bẹ́ẹ̀ tó fi ní wọn ò ní pa yín sọ ọmọ Mariam ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ lẹ́nì pàápàá jùlọ àwọn ọlọ́mọ díẹ̀ àwọn a máa sọ wípé rọ̀fà àwo wípé túmọ̀ rọ̀fà ni wípé kí ọlọ́run gbé ga nípò wípé rọ̀fà lọ ilé yìí ọlọ́run ó ṣàgbéga fún ni ṣé lárúbáwá tá kọ́ yìí àwa <laughs> lọ ti Idris wa wọ́n lọ mú súra kan wá nínú Suratul Baqara wa idh yarfa'u ibrahim qawa'idal bayt wa ismail wọn ò ní ṣe ọ̀gbàtọ́lọ́ nígbà tí anabi ibrahim àti ismail ọmọ rẹ̀ tí wọ́n gbé òpó ilé náà ró sókè ṣètùmọ̀ ẹ̀ ni pé wọ́n gbé lọ sí sánmà ni ah, kí ni à ń bẹ lára yín kí lè ń tu yìí yarufa'u tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ arifu járe wo ló tẹ̀lé wàyí ti yarufa'u ibrahimu kọ̀wá mm. ida mafulu bíi ló lọ ló tẹ̀lé. ṣùgbọ́n yẹ ibi tọ́lọ̀ ń sọ bálẹ̀rọ̀ fún àwùlọ ilẹ̀ èyí àbí yóò ṣe ṣe kùránì tọ́lọ̀ kó fi lárúbá gbé kalẹ̀ yìí lábàtà àsìkò yìí yóò wá yà yín lẹ́nu pòfẹ́sọ̀ ọ̀nù wọn náà yóò sọ bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé téèyàn ò bá ti fi kùránì àti súnà dájọ́ mọ́ èèyàn ó sì máa sọnù báyìí bó ti wulẹ̀ kí mọ́ èèyàn ó pọ̀ tó torí pé ẹgbẹ́ wọn yẹn ní ìjọ wọn yẹn náà fẹ́ dìfẹ́ǹdì wọ́n wá ń yí kùránì lérí gbogbo ilé ẹ̀kọ́ wọn tí wọ́n dálẹ̀ tí wọ́n ti lọ ń train ní àwọn kinní wọn kan tó ń pe àmọ́kọ́ tó ń pera wọn ìtú ọmọ kọ́ wọn náà nìyẹn wọn ò ní jẹ́ wọ́n rí tuma mí. bó o ní rọ̀fà èyí tó ṣiṣẹ́ fíìlù mùdọ́rì fíìlù mọ́dí mùtàádì èyí tó sì ṣiṣẹ́ lazim kọ́ yàtọ̀ síra wọn nínú tuma ọlọ́run ọba sọ pé bá rọ̀fà ọlọ́run ní bá rọ̀fà ń lọ ilẹ̀ èyí ó fi ìlà sí yẹn gbogbo èyí tó kù kò sí ìlà ń bẹ ọlọ́run yìí yẹn ta ló ń tọ́ka sí ìlà yìí yẹn ta ní tọ́ka sí bàrọ́fà Allah eléyìí ọlọ́run ọba ní bọ̀rọ̀ yín sáàṣẹ jẹ́ ní pọ́lọ́run ọba gbé lọ sọ́dọ̀ rẹ̀ àyìn Allah fi sàmà ọlọ́run ọba ìtumọ̀ ẹni pé bá rọ́fà Allah ila sàmà ọlọ́run ló ń gbé ẹyin sọ ọmọ mariam ó ń gbé lọ sí sámà. wọ́n kà náà lọ́wọ́ àti. jama kò gbúdọ̀ rújú bó ti wùn lẹ kó mọ́ torí ọba tó lòun ṣe bẹ́ẹ̀ azizan ọba tó lágbára ni hakiman ọba ọ̀jọ̀gbọ́n ni aya mẹ́ta ni wà ń bẹ bẹ́ẹ̀ aya yìí òun yanjú mahkam lòun ayatun mahkama òun ò wà máa ọlọ́run là wọn ò ikú oró pa àmọ́ tí wọ́n ti róró wà mọ́ sọ́là búhù wọn ò sì fi àgbélébú pa wàhálà kí n ṣòbí àlàó ẹ máa tú lọ wọn wà á ní tó ṣẹlẹ̀ ní wípé la ilaha illallah ẹ wọ̀rọ̀ tọ́lọ́run tó clear wọ́n wà ní tó ṣẹlẹ̀ ní pé nígbà tí wọ́n kàn wọ́n ní wọ́n kàn ìgbàgbọ́ tí wọ́n nìyẹn làbí sọ wípé kọ́ńkà ẹ jẹ́ ká nímọ̀ nípa ẹ̀sìn kí alukurahan lọ ohun tí ń bẹ ń bẹ mọ́jẹ́ nìkan kí wọ́n ṣe ọlọ́nà ọlọ́run ní wàá máa sọ́ làbú wọn ò kàn má gbélébù ẹ̀yìn ni wọn kàn sí ọlọ́run ní wọ́n máa parọ́ ni lẹ́mọ̀ ní tó wà ń bẹ ni wípé wàá máa sọ́ làbú wọn ò fi kú àgbélébù pa wọn ni wọn kàn ṣùgbọ́n kò kú síbẹ̀ tu lọ́dọ̀ tí nìyẹn Wọn wàá ní ìgbà tí kàn wọn rò pé ó ni ìgbà tí wá já látòrí àgbélé tí gbogbo èèyàn ò rí ọba rapala la ilaha illa ọba sá nígbà ó sá ó sá lọ ìlú kan tó ń pè ní Kashmir ìyẹn ń India wọ́n níbẹ̀ ló sá lọ ìgbà tó wá débẹ̀ ọba wa ń ṣe fàájì lọ́fẹ̀ẹ́yàwó òbí máa ibẹ̀ yẹn lọ padà wá kú sí sàárè lọ́dọ̀ àwọn ọlọ́mọ díẹ̀ wọ́n gbà pé sàárè yìí sá ń bẹ ní Kashmir. Mm nígbà táwọn á bi olórí wọn léèrè gùlámù wọn bi léèrè wípé báwo ló ṣe jẹ́ tó fi sọ wípé isa ti kú ó nídìí tóun fi sọ bẹ́ẹ̀ nínú òwe wọn kan wọ́n ń pè ní pronouncement of promised messiah nígbà tí wọ́n bi léèrè ó nídìí táwọn fi sọ bẹ́ẹ̀ ó ní náà ni pé gbà táwọn ń rìnrìn àjò àwọn dé ìlú kan ní Kashmir gbà táwọn dé Kashmir àwọn wá rí sàárè kan sàárè náà mọ́ ó mọ́ tónítóní ni bí igi ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ tó igi kankan owó kankan kò sí ibẹ̀ ó mọ́ wọn làwọn wá béèrè lọ́wọ́ àwọn ará agbègbè ibẹ̀ wípé báwo ni sàárè ṣe jẹ́ wọn lẹ́nìkan nínú àwọn ọmọ Israẹli táwọn èèyàn rẹ̀ ṣàbòsí fún ló sá wá bí ló sì níyàwó ń bí ló wá pẹ́pẹ́pẹ́ ló bímọ nígbà tó kú ibi tí wọ́n sin sí ni sàárè rẹ̀ nìyẹn ní tábàjọ ìsàníọ̀jẹ̀ jẹ̀mọ́ ìtàn pariwo kiri ayé nìyẹn ọlọ́run bá fi parí ẹ̀ ọlọ́run ní ma lahum bihi min ilmi illa tibaa zọ́nù zọ́nù ni ẹ dákun ìyẹn gan nínú research kéèyàn fẹ́ ṣe research lórí nǹkan ṣé yẹn tó ṣé fact nìyẹn láti establish ìgbàgbọ́ tí gbogbo yín wá ń tẹ̀lé bẹ́ẹ̀ bá sì bàn sọ̀rọ̀ wọn ò múra kankan wọn ni ẹ dá sí debate ta ni wọn bá yẹ <laughs> debate wo ẹ dá lọ sí ní gbangba ẹ kílẹ̀ bẹ́ẹ̀ máa sọ kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀kejì kìí ṣe ẹ̀kẹta kìí ṣe ẹ̀kẹrin láti bá ń ṣe debate as a local as a national síbẹ̀síbẹ̀ ẹ̀ yí padà so látara àdí eléyìí ntọ́jà máa sọ eléyìí òun náà ni wípé ìwọ náà bìrẹ̀ léèrè ọlọ́run sọ pé bọ́rọ̀ ṣe rí rèé ẹnìkan lòun lọ ṣe rìṣáàsì kan ní Kashmiri sáwọn tó sọ̀rọ̀ yẹn fún àwọn jẹ́ bí àwọn gbòòwò sọ pé yísà ó wà núwèé o ó ní òun wá fìrìn lẹ́ńbẹ̀ yẹn wípé ìsà náà ni <laughs> kí ni ìdí táwọn ọmọlẹ́yìn rẹ̀ ò fi disagree pẹ̀lú ẹ̀ torí wọ́n ti gbà pa nẹ́bì ni wọ́n sì gbà wípé kò lè parọ́ wọ́n gbà pé revelation ló fi sọ̀rọ̀ yẹn ìdí nìyẹn tó fi jẹ́ wípé nínú tẹ́ẹ̀fì lè mọ̀ wípé ọ̀rọ̀ wọn kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ wọ́n máa sọ wípé àwọn gbà wípé ẹ̀yin sá ó ti kú kọ́ lọ ṣùgbọ́n àwọn gbà wípé ó ń padà bọ̀ ẹ wo contradiction àwọn nígbàgbọ́ wípé ẹyin sọ ọmọ Mariam padà bọ̀ gbogbo àwọn ahadis gbogbo ẹ̀ láka bá a bá lè parí ẹ lẹ́nu lọ́la bá a lè parí lọ́la gẹ́lọ́tún la continue torí pé ó níṣe pẹ̀lú gbàgbọ́ wa nípa ọ̀rọ̀ yín làwọn afáà fi dájọ́ lérí àwọn amadíyà pé gbogbo ẹni tó bá nígbàgbọ́ yẹn tó rinlẹ̀ nínú ẹ̀mí ẹ̀ tó gbà wípé Ghulam Ahmad anabi ọlọ́ni tó gbà pé ẹyin sọ ọmọ Mariam ti fàyè lẹ̀ tó gbà pé ìpadàbọ̀ ẹyin sọ ọmọ Mariam yẹn gùlámù ni ó padà wá kì í ṣe isama fọwọ́ káfíọ́ kẹfẹ́rí ni lóbi jẹ́ pé gbogbo fọ́ọ̀mù hájì tẹ̀ bá rí sọ wípé non amadist wọ́n kọ́ ọbẹ̀ lọ́wọ́ fọ́ọ̀mù hájì amadi ògbúdọ̀ wá ṣe hájì ó rí fọ́ tó bá ti gba fọ́ọ̀mù hájì lọ́wọ́ ń bẹ̀ wọ́n ní ògbúdọ̀ jẹ́ non amadist wọ́n kọ́ síbẹ̀ kíni ní táwọn àfáà fi sọ́ọ́ kí ṣe pàfà Saudi ní gbogbo àfáà àgbáyé ní conference yẹn ló wáyé ní nineteen àbí seventy ló wáyé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣùgbọ́n tí ò lè jẹ́ kákàn dájọ́ pé kèfèrí àìmọ̀ kan òun ló fi ń ṣe láàfin lè dájọ́ kèfèrí lè gbogbo wọn lérí ṣùgbọ́n ní tá a pè kalẹ̀ tá a bá sọ nínú ẹlòmíì téèyàn ń bá sọ gan yóò mọ lagiri ẹ̀ mọ̀ pàlẹ́ mọ̀ kàlẹ́lẹ́ wò ó lè pè ní kèfèrí àìmọ̀ kan ní dàlám ṣùgbọ́n àwọn míì ń bẹ wọ́n lọ tírì ni wọn fún sọkúsọ yẹn wọ́n ródòdó báyìí wọ́n sì mọ iyì lójú irú àwọn ẹni ẹ̀ tán wọ́n ta ko Quran directly ẹni ẹyin sá ti kú ṣùgbọ́n ẹ gbà gbọ́ pé ń padà bọ̀ láyé wọ́n wà ní pípadà bọ̀ rẹ̀ yẹn òun náà ni dídé asrasrasrasrasra Muhammad wọ́n ló ní tẹ́ ẹ bá wá ní ẹ̀hẹ́n wọ́n ò ní wá bí ọ lè pé ṣe bá nàbí ọlọ́run ní ìsá nígbà tó padà dé ṣe bá nàbí ọlọ́run náà ni ẹ̀hẹ́n ló fi jẹ́ pàdánàbí ọlọ́run náà ni kùlà Muhammad. yorùbá bọ̀ wọ́n lọ́mọ tí ó jogún kógún ìtàkìtà ni ó máa pa lóbi jẹ́ pé gbogbo argument wọn látòkè délẹ̀ baseless argument ni àwọn àmọ alẹ ẹ nǹkan àwọn ìkíni lẹ́yìn mùsùlùmí tó kù ẹ àwọn kan wọn ń di torí pé wọn ń di ẹ wọn ń di mara ah ṣé gbogbo àwọn bàbá tí ń kírun náà lẹ lọ yẹ di wọn mara ni. ẹni tó sì díẹ̀ o ẹ ṣe kírun gbogbo mùsùlùmí tó kù kí ló dé jàmọ́ ilé ìtàn sọ ètò ìpàm àní àní debate pẹ̀lú wọn lọ́sọ̀gbọ́ tí mo sọ ǹjẹ́ o ti fẹ́ lé lọ́dún mẹ́wàá lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún báyìí àwọn doctors jókòó kíní kan phd láti Egypt kíní kan kíní kan UK kíní kan kan àwọn sì ń bẹ náà àti jáde ṣé ọ̀rọ̀ ń sọ ń tí kọ́ ìdẹ́mi bá sọ ntọ́lọ̀ ń wí àwọn àwọn tó sọ tó fi yí ọ̀rọ̀ lọ padà jẹ́mọ́ tí mo fẹ́ fún àyànjọ́ náà ni pé àwa parí ètò yẹn àsìkò òru wa tó wọn ò bá wa kírun ẹni tó wá jẹ́ moderator Alhaji Akíntayọ̀ wọ́n jẹ́ ṣáàmà Muslim welfare board Ọ̀ṣun nígbà náà àwa ni ah, nígbà tá a tún wá resume padà wọ́n ní bí gbogbo ẹ̀ ò bá tiẹ̀ yá wọn èyí ó clear gbèsè gbogbo wa yín kèfèrí ni látara àdìẹ lóyún jàmá ìwà tó yẹ kí ẹyin nìkan ẹyin ilẹ̀kùn òsì pé àwọn ọlọ́mọ lẹ́yìn ànábì náà wọ́n ní àwọn ọlọ́mọ kìnnì kan ọmọ lẹ́yìn látara lẹ́yìn gbùlá gbé kìnnì ká látara àdìẹ lóyún jàmá mọ́gbàtàn jẹ́ àsìwò apọlọ́jù fẹ́ẹ́ nìkan kan èyí táwa ń sọ dá wa lójú ń ta kà o ò lè nímọ̀ ju ọlọ́run lọ o ò lè nímọ̀ ju ànábì lọ bó ṣe wáá da ọ̀rọ̀ ọlọ́run àtànábì rú lójú wa gbọ́dọ̀ máa rí. látara àdé eléyìí àyà àkọ́kọ́ ta kọ́kọ́ kà yí òun fojú hàn kò rújú ọlọ́wọ́ amákọ́ta alúwa amásọ́làbù wọn ò pa àwọn kan ẹ̀yin sọ pé wọ́n kàn kò kú síbẹ̀ ni àbó ló ṣe ẹ ṣe ń yọ̀rọ̀ lọ ọlọ́run ni wọn ò kàn ẹni wọn kàn ta ni sòótọ́ ta ni ń parọ́ ẹ wá rọpálá ọ̀sá lọ sáyà Quran ló gbé yẹn jáde abadisi ló gbé jáde ìyẹn náà náà fi ń sì jókòó tilẹ̀ ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ ẹlòmíín ṣe pẹ̀lú àìmọ̀kan ìdí nìyẹn tó yẹ pé mọ wàá délé amadiya àdúgbò yìí kọ́ ẹ kẹfẹ́rí kẹfẹ́ má sọ àìkí ṣe tá à nìyẹn ẹlòmíín bẹ tí ń ṣe lórí tí ó mà ó ń bẹ ń fa ṣe ẹni tá a pè kalẹ̀ tá a sọ fún tá a ibe lọrọ wa látara àdé eléyìí aya méjì kan tún ń bẹ tọ́lọ́wọ́n ọba ti ti ta wá lólobó nípa gbígbé lọ sókè ẹ̀yìnsá ọmọ Mariam àti pípadà bọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn aya méjì tó kù nínú àwọn mutashabihat ni wọ́n kọ́ lọ́sàn-án àìmọ́ lọ́sàn-án aya yẹn wọ́n wá máa sápamọ́ sábẹ́ ń bá má lọ ọbẹ̀ torí pé èyí tá a ti kà yẹn ti clear ṣùgbọ́n àwọn ọmọ lọ sápamọ́ sábẹ́ àwọn àyà yẹn láti dojú ọ̀rọ̀ rú máwọn yẹn gbọ́dá ẹ bá kàn yẹn ilé ńkọ́ ìgbà tó lọ́wọ́ bá ń sọ nínú alukur'an ìyẹn ń bẹ nínú suratul ali imran ọlọ́wọ́n bá ní wa idikọ́lọ́ lọ́wọ́ ya Isa inni mutawafik àyà wo ló wà ń bẹ́ẹ̀ àyà fifty five sọ́tọ̀ ali imran.

فأحكم بينكم فيما كنتم فيه تختلفون ọba ni wá ibi kọ́ọ̀lọ́ lọ́ ọlọ́run ọba ni lọ ọna nígbà tó ọba sọ pé ya ẹ̀yìnsá mo pè rẹ̀ ẹ̀yìnsá inni mutawa fi ibi tíṣẹ́ ti bẹrẹ nìyẹn inni mutawa fi kàkó àmọ́ tu èmi ọ̀pá ọ́ nítorí pé tàwa fánú èdè lárúbáwá onítùmọ̀ tó pọ̀ kì í ṣe túmọ̀ kan ló ń bẹ fún ibẹ̀ ń wò lọ sápamọ́ síbẹ̀ pé ẹ̀yin sọ pé kò tí tọ́lọ̀ ń sọ pé wọ́n pa nítorí òbí síláyà ọlọ́run ti pa nìyẹn ọlọ́run ní inni mutawafika wàrọ̀ fi òkà ìlẹ́yìíyà èmi ọlọ́run ó sì gbé ọ wá sọ́dọ̀ èmi ọlọ́run. wàmùtọ̀hìrù kálínà o káfárù màá sì fọ́ ọ máa kúrò lọ́wọ́ gbogbo àwọn kèfèrí àwọn Yahudi fẹ́ pa ọ́. màá sì gbé ọ̀gá jáàyìn gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ojúpọ̀nà tó mú wá òun ní tawhid kámọ́ lọ lọ́kan màá gbé wọn ga ju àwọn tí wọ́n ṣàìgbàgbọ́ sí tó mú wá. màá gbé ọ̀gá jù wọn lọ tálkì àmọ́ ọlọ́run ọba ó fi dé. ọlọ́run ọba ní ọdún èmi ọlọ́run ọba ní ìṣẹ́rí padà gbogbo yín. èmi ọlọ́run ọba ni màá dájọ́ láàrin yín lérí nǹkan tẹ̀ ń yàpẹ̀ ẹnu lé lérí àyà ń ẹ jẹ́ ká jọjọ wá gbé ẹ̀wò e àwọn sọ wípé nígbà tó ọlọ́run sọ pé ìní mútàwá fíkà èmi ọlọ́run pàápàá nígbà tó lọ́n pa tán ẹ sọ pé kò tí kù bí wọ́n ṣe tù nìyẹn ẹ wá bi wọ́n léèrè pé ta ló tu ní pípa náà àwọn àfọwọ́nímọ̀ tafsir mutawafika ọ̀rọ̀ mẹ́rin ọ̀rọ̀ mẹ́ta òun ló gbajúmọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfọwọ́nímọ̀ tafsir lérí ẹ̀ èyí tó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ tó wáyé lérí ẹ̀ náà ni ọ̀rọ̀ Imam Ibn Kathir rahimahullah kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí wọn ọ̀rọ̀ tí imam ibn kathir wàrọ̀ wa anil hasan wọ́n gba ọ̀rọ̀ yẹn wá lọ́dọ̀ ọ̀kan nínú àwọn àgbà tàbíìn àwọn tí wọ́n kéwọ́ lọ́dọ̀ àwọn sàábé ẹ dákun ṣe gùlámù ni ó tú kuraani fún wa tí ó dàbí táwọn tàbí ìbátú yìí táwọn sàábé bá sọ àwọn tán rà báyìí tí wọ́n bá sọ fún pé tùmọ̀ yìí nìyí ṣé tiwọn lágbà àbí ti gùlámù ibnu kathir wọ́n gbà látọ̀dọ̀ ọ̀kan nú àwọn àgbà tabi'in alhassan ọ̀rọ̀ tó sì sọ yìí òun náà ni rayul jumhur ọ̀rọ̀ tí gbogbo àwọn àáfà ìwọ ni málìkì ìwọ ni ṣáfì ìwọ ni ambali ìwọ làbọ̀ ànífà gbogbo wọn ọ̀rọ̀ yìí náà ni gbogbo wọn dúró lórí àyà yìí wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé inni mutawafika wọ́n ní tu rẹ̀ ni pé ọlọ́run ọba ní èmi ọlọ́run ó kùn ọ́ lórun torí pé táwa fa kò túmọ̀ kú nìkan ní èdè lárúbáwá ó lè túmọ̀ mo gba nǹkan mi lọ́wọ́ ẹ̀ ẹ̀tọ́ mi tó ń bẹ lọ́wọ́ rẹ mo gbà á kó lè padà sọ́dọ̀ mi ó lè túmọ̀ mo kún lórun nítorí kí la fi sọ bẹ́ẹ̀ àwọn àyà ń bẹ nínú alukur'an tó tọ́ka síbẹ̀ ìgbà tó lọ́wọ́ bá ń sọ nínú alukur'an ọlọ́wọ́ bá ní Allahu yatawaffal anfusu hina mawtiha ọlọ́run ọba lóhun ọlọ́run ọba òun lọ́ba tí máa ń pa ẹ̀mí nígbà tẹ́mi bá sùn yàtà wá fa ṣé tá a bá wá sùn tá a ti kú nìyẹn ọlọ́run ní ń kun ẹ̀mí lóorun nígbà mọ́tò oorun ọlọ́run pè ní mọ́tò mẹ́ẹ̀ ọlọ́run ọba ní wàlẹ́dì lamtamut wàlẹ́tì lamtamut fi mọ́nà mìíràn èyí tí ò bá wá kú nígbà tó ń bẹ lójú oorun láàyè míì ọlọ́run ọba ni wàá wà lẹ́dí yàtà wà fáákùn bí wàá yàtà wà pé gbogbo ara ń kú ni kọ̀yọ́kẹ́ náà wá tẹ̀sí ilé yàtà wà ìtumọ̀ ẹ̀ ni pé òun lọ́lọ́run ọba tó ń mú ẹ̀mí yín lọ́wọ́ báyìí tó ń kùn yín tó bá ti dòru bá túmọ̀ wàyà alámùmájà aláàtúnbí ó sì wá jẹ́ pé ìtumọ̀ kan ṣoṣo ó pa ó ti pa lẹ́wọ́n dúró lórí nígbà tó ṣe wípé ọ̀rọ̀ yẹn lè nítumọ̀ tó pọ̀ tọ́rọ̀ bá ti wá nítumọ̀ tó pọ̀ nínú àyà àwọn yẹn náà ń pè ní ayatun mutashabia àwọn àlọ́wọ́ ayatun mọ́kàmá ayé èyí tó ń wò tiẹ̀ nítumọ̀ méjì òun lè ta kọ́kàlẹ́ kan wà má kọ́tàlú wà má sọ́làbù wàlákìn ṣùgbọ́n aláwọ̀ ọlọ́run ní bá ilé yìí èyí ò nítumọ̀ méjì làwọn afáàfin sọ wípé tí àyà kan tó bá ti ń nítumọ̀ tó pọ̀ tá a sàn fún nítumọ̀ oríṣiríṣi lọ́dọ̀ ara wa tá a bá wo kùránì dáadáa á padà tún ráyà míì tó wó clear rẹ̀ lóòótọ́ yàtàwá fa onítumọ̀ tó pọ̀ onítumọ̀ kúkú onítumọ̀ sísun ó tún nítumọ̀ míì tó bá wà dípọ́ ní kálukú wá ń pín tiẹ̀ mọ́wọ́ ìwọ ni ó kú ni ìwọ ló sùn ni ìwọ ló ṣe gbá ni ẹja padà síbi àyà mọ́kàmá. in tó bẹ́ẹ̀ ni pé bá rọ́fà Allahu ilayhi ọlọ́run ọba gbé lọ sánmà ni látara àdé eléyìí abala kan nìyẹn nínú àwọn àyà tí wọ́n máa ń mú wá àwọn àfáà ọ̀nà mẹ́ta náà fi wá sọ òǹbẹ̀ nínú àwọn àfáà tí wọ́n ní mutawafika èmi ọlọ́run màá kún ọ lóorun wàrọ́ fi ìlàyà màá wá gbé ọ wá sọ́dọ̀ mi màá gbé ọ wá sí sọmọ wàrọ ìyíká bí ẹ sì rí ọlọ́run kulẹ̀ tí sọ́ńbẹ́ yẹn bá rọ̀ fọ́ àwùlọ ilẹ̀ yìí wàrọ̀ fi ìwúka ó tún fi ìlà síyùn náà ìlà yà màá wá gbé ọ wá sọ́dọ̀ mi lẹ́yìn ìgbà tí mo bá kún ọlọ́run àwọn afa náà àwọn afọ́nímọ̀ tafsir àwọn jùmọ̀hóró ibi tí wọ́n tún sí nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú ìtumọ̀ táwọn afọ́nímọ̀ tafsir tú afa wa Qatada àwọn sọ wípé áyà yìí anna في الكلام taqdiman وتأخيرا، ta'khira wọ́n ní àyà yẹn bá a bá fẹ́ tu èyí tó wà wájú wá gbé sẹ́yìn èyí tí ń bẹ lẹ́yìn á gbé síwájú ẹlẹ́mi wàá lè máa yọ pé ẹ rí o wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ lọ́rùn nínú èdè lárúbáwá a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ taqdim wa ta'khir ń bẹ nínú èdè láti lè fi kan pamọ́ ọ̀kan nínú méjèèjì a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lápèjúwe tí ń bá ní. alimamu filimasijidi ní èdè Lárúbáwá imamu filimasijidi ó ń bẹ ẹnu mọ́sálásí mo sì tún lè sọ pé filimasijidi imamu inú èdè Lárúbáwá tẹkidimu àtàkìrì ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfọwọ́nímọ̀ balaga ó láwọn dìlà láti balagiya ó nítumọ̀ ṣùgbọ́n ìgbàláyé ń bẹ mo lè gbé e síwájú mo lè gbé e sẹ́yìn nítorí ìtumọ̀ tá a bá fẹ́ mú jáde ń bẹ àfọwọ́ kọ̀tádà ó ní tọ́lá wọn bá sọ ń bẹ̀ pé inni ẹ̀ mutawafika ó ní wà rọ́fíùkà iláyà yẹn làkọ́kọ́ wà inni rọ́fíùkà iláyà wà mutawafika èmi ọlọ́run ọba ni màá gbé ọ wá sọ́dọ̀ èmi ọlọ́run nígbà tásìkò òkú rẹ bá wá tún tó tí mo bá dá ọ padà wá sáyé tán tó o bá ṣiṣẹ́ tó o wá ṣe tán mutawafika èmi ní padà wá pọ́ kọ́tàdà tú nínú àwọn àfọwọ́nímọ̀ tẹ̀sí àwọn eléyìí àwọn tí wọ́n rí sàábé ni wọ́n o táwọn rí sàábé yàtọ̀ sí ará Pákí àbí ará eh, India òun tàbí tàbí gan kò rí jẹ́mọ́ àkàtì ẹ̀ wá gbé lórí ìpìlẹ̀ yẹn gan ta la fẹ́ gbọ̀rọ̀ rẹ̀ nínú àwọn tó rá àwọn sàábé bàtà kí lọ́wọ́ àwọn sàábé tó yẹ pé níṣojú àwọn sàábé ni Kùránì ń sọ̀kalẹ̀ wọ́n wà ń bẹ̀ àwọn sàábé máa ń sọ lásọ fọwọ́ gbáyà wọn ò sọ fún wa pé àyà báyìí àwọn ò sọ ọjọ́ tó sọ àwọn ò sọ torí ẹni tó fi sọ àwọn ò sọ ntànàbí sọ lérí ẹ àlemọ àlemọ tẹfsiri kurani da àwọn sàábé lọ àsìlémọ ju àwọn ọmọ kéw àwọn sàábé anáàlà àwọn kéw lọ́dọ̀ àwọn sàábé directly nínú wọn ló sọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí ò jẹ́ kí wọ́n gbọ́rọ̀ tàbí yìí nìyí ni wípé àwọn ti gbà pa nẹ́bí ní Ghulam Ahmad ìyẹn túmọ̀ pé nínú gbàgbọ́ wọn ó ju Abubakar gan lọ nípò torí pé àbákírè sàn nábì ló fi jẹ́ pé ní tó wọ́ ó pọ̀ nínú àlámọ̀rí wọn ọlọ́run bá tọ́ wọn sọ́nà ọ̀nà kejì ẹ lọ́dọ̀ àwọn àfonímọ̀ tafsir ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta báwọn àfọ́ àṣẹ tu pàápàá jùlọ àfọ́ àwọn Ibn Jarir at-Tabari àwọn sọ wípé anil murad bitawafa uwa nafsu rafa wọn ni inni mutawafika ìtumọ̀ tawafa ngan ni pé màá gbé owó kéè nítorí wípé walmana inni qabiduka minal ard wa mustawfika bi badanika wa ruhik pèmí ọlọ́run màá gbé ọ kúrò lọ́wọ́ wọn màá gbé ọwọ́ sókè mutawafika mo gbà ọ́ torí pé ní èdè lárúbáwá téèyàn bá gba nǹkan èèyàn lọ́wọ́ èèyàn látara wàfa tàwáfà náà nìyẹn gbà ó tún lè túmọ̀ bẹ́ẹ̀ ọ̀nà mẹ́ta yẹn lèyí tó gbajúmọ̀ inú àwọn tafsir tí yín tẹ wá tù yìí ta ló tu bẹ́ẹ̀ ní ògbà wọn sàábé that's the very big question tẹ̀yìn ó bẹ̀rẹ̀ pé ọ̀dà ó ti kú ó ti kú ó ti kú kò sí ní sámà ta ló tu báwọn náà àwọn sàábé ta ló tu náà àwọn àfúnimọ̀ tafsir wọn wà á mú tafsiri ibnu Arabi wa àti tafsiru Fakhruddin Razi ìgbà tí kan wá ń sọ wípé ẹ wá lọ ayọ̀ bíi jọ́tà kan jáde mo ní sọmọ èmi ò mú jọ́tà lọ́wọ́ mo ní tọ́ wá ń yọ orí ọ̀sẹ̀ à ń yọ jọ́tà kan jáde ẹ tafsir mo ní sọ orí tafsir Fakhruddin oríri ọwọ́ adákẹ́ mo ní Fakhruddin Razi kí ló mọ̀ nípa ẹ̀ Ibn Arabi kí ló mọ̀ nípa ẹ̀ ó ní tó sáfẹ́ àwọn yẹn wọ́n sọ wípé ó ti kú mo ní jẹ́ kí n sọ nǹkan kan fún ọ àwa lọ lé kí a sì kẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ nípa ulumul Qur'an akẹ́kọ̀ọ́ nípa usulu tafsir lẹ́rìí gbogbo tafsir tó gbajúmọ̀ àwọn ọ̀nà tí tafsir pín sí tafsir bil ma'thur ń bẹ tafsir bil ń bẹ tafsir ishari ń bẹ gbogbo àwọn tafsiri òun ló nípìn níbo la fẹ́ pín yẹn sí mo ní tafsiri Fakhruddin Razi àti tafsiri Ibn Arabi Arabi àwọn tafsiri rẹ̀ nínú àwọn tafsiri bi ra'yil madhmum òun ló wà Fakhruddin àmì Ibn Arabi tí wọ́n dúró lé lórí yìí njẹ ọmọ nǹkan kan pa ẹ ọba dákẹ́ mo ní ibùnú àárọ̀ ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ṣàtẹrìjàmọ gbogbo àwọn kọ̀ọ̀kan yẹn àwa lẹ́kọ̀ọ́ ni ibnu Kathir irú èèyàn wo ló jẹ́ àwọn wo làwọn afa rẹ̀ àwọn wo lọ́mọ kéwẹ̀ àwọn tíra àwọn olókọ́ akọ Ibn Jarir Tabari akọ Imam Shawkani akọ gbogbo àwọn Fakhruddin Razi wo kẹ́kọ̀ọ́ lérí personality gbogbo wọn kí ni ìròrí wọn kí ni gbàgbọ́ wọn mo ní Ibn Arabi tí wọ́n ń tọ́ka sí ìjọ gbọ́n tó wí ó ní wàmẹ́lì kẹ́lbù walihinsiru illa ilahuna wàmárọ́bù illa rọ́ọ̀ìbù fìlkànà ìsì ó ní wàmálkẹ́lìbù ó ní ṣe ìrajà tẹ̀ rí yẹn wàlìkìnzírù àtẹlẹ́dẹ̀ wọn ò jẹ́ nǹkan kan illa ilahuna ọlọ́run náà ni wọ́n ọlọ́run wá ni wàmọ́ rọ́bù rọ́bù táwa ń sìn yẹn tá à ń pè yẹn òun náà ni bó o bá wà lọ́wọ́ àbọ̀ pásítọ̀ tí ń bẹ ẹnu chọ́ọ̀chì ọlọ́run lòun náà ló ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ mo ní sẹ́ wọ́n ti gbọ́ yẹn rí ọba dákẹ́ ẹjẹ́ máa ronú bẹ́ẹ̀ bá fi ẹnìkan ṣẹ̀ rí mo ní ibùdó àrọ́ bí tí wọ́n padà nù lórí ìsọkúsọ tó ń sọ síndíkì ni ó kọ́mìtì ẹrẹ́sì heretics ni mo ní jó kàn kankan nípa ẹ̀ ẹni tí ti ń sọ̀rọ̀ yìí òun fẹ́ ni bíi olórí wọn state mi ní sàkóso ṣé wọn gbà tó gbà pé odò omi tẹ fẹ́ lò yẹn ni wọ́n yọ fún yín mo láwọn òkèwú lérí ipa fẹ́ fi defend ìjọ kankan àkè lórí pa afẹ́ fi dìfẹ́ǹdì ìlú kankan àkè lórí pa afẹ́ fi dìfẹ́ǹdì ara wa kí lọ́lọ́run wí kí lànàbí wí. ẹni tó bá ti bá mu ọba mu nìyẹn ẹni tó bá ti bá mu tó bá ti nà lọ́rẹ́ ọ̀nà lọ́rẹ́ náà nìyẹn. ṣùgbọ́n yìí nínú ìjọ yín skul tẹ ẹ lọ ẹ mísánná kìnnìkan tẹ ẹ lọ wọ́n ti tẹ́lọ̀ ìròrí yín síbi tá fẹ́ lò yín sí wọn ò ní jẹ́ kẹ́ rí mi. lọ́bi jẹ́ pé àwọn èyí lọ lé kí nítorí pé nítorí ẹ máa kọ́ wọn bẹ̀ ìgbàgbọ́ yẹn náà ni wọ́n máa kọ́ wọn wọn ò lè jẹ́ wọ́n rí náà rí nǹkan mi kìnìkan nìkan ni mọ́fúlà ẹnìkan kìnìkan ẹlòmíràn hafizu ló gbọ́dọ̀ ẹgbẹ́ bá wáyé ọgbẹ́ hafizu ni wọ́n yá kábíyá yìí ṣe látara àdéhùn ìjàmbá láti bẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà wọ́n máa kóòtù tafsiri rọ́ọ̀sì wọ́n máa kóòtù tafsiri ibnu arabi bẹ́ẹ̀ sì ni tafsiri méjèèjì yìí wọn inú àwọn tẹ̀síìrì táwọn àfa àgbádànù ni torí pé kódà tó tún burú jù èyí tá a sọ lọ yẹn ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn tẹ̀síìrì kó kí ló dé bí ọ̀rọ̀ yẹn mo níjà tó wá padà sínú tàn n tó bí gbogbo àwọn tẹ̀síìrì yẹn tó fi ń bẹ jẹ́ ká ṣàlàyé ẹ̀ fún ọ nígbà táwọn ẹbí lọ tán sallàyọ sálàm ẹni tó jẹ́ khalifa òun náà ni àfa Abubakar radiyallahu anhu nígbà tá Abubakar lọ Umaru dé nígbà tí Umar lọ Uthman dé àsìkò àfàwà Uthman ní fìtínà dé ní kúkúrú wọ́n pa àfàwà Uthman nígbà tí wọ́n pa àfàwà Uthman ta ni ó jẹ khalifa ọ̀rọ̀ dojúrú gbogbo èèyàn lọ wájú wọn lọ ẹ wọn ni kò sí dídójúrú mbẹ ali rọdí àlà ọ̀nà ló kù lóbi jẹ́ pé gbogbo ọmọ náà panu pọ̀ lérí pé kí ali ó jẹ́ khalifa wọ́n yan àfa wa ali ní khalifa gbòyàn ṣe báyà fún ṣùgbọ́n àfa wa muawiya ibn abi sufyan kọ́lọ́wọ́n bá kọ́ bá ayọ́ nísú gbogbo wọn àwọn ní àwọn gbà ọ́ ní khalifa ṣùgbọ́n àwọn fẹ́ kó o ṣe nǹkan kan ẹ àwọn tó pa usman wá wọn jáde kóhun tó gba báyà tó bá wá wọn jáde òun náà ò ní gbà fún ọ òun gbà ọ́ o ṣùgbọ́n ṣèwádìí àwọn tó pa usman káwọn mọ̀ wọn àfa wa ali kọ́lọ́wọ́n bá kọ́ bá ayọ́ nísú wọn àwọn tó lórí pé ah bí kí lérí ara ìkàlà àkọ́kọ́ mú ẹjẹ́ àsìkò ẹjẹ́ kí ìjọba ó fẹsẹ̀ múlẹ̀ náà tíjọba bá fẹsẹ̀ múlẹ̀ láwa ṣèwádìí àwọn tó pa nítorí wípé tá a bá fara balẹ̀ ká mọ̀ bá a wá lọ mú ẹni tí ó ìjọba yẹra wàhálà mi bá tún bẹ̀rẹ̀ ìyẹn ló fà á tá a fi padà ní dawlatul umawiya umayyad period nínú tan islam islamic history dawlatul umawiya yìí nígbà tó wà ń lọ bẹ́ẹ̀ ó wá bọ́ sí lábẹ́ ọ̀rọ̀ yẹn ni àfàwọn àlì náà lọ tán sí ẹnìkan náà àwọn kàwárí jùlọ lọ pa òun náà nínú mọ́tàlásí ló wá ń lọ bẹ́ẹ̀ ìjọba wa padà bọ́ sí ọwọ́ àfàwọn Muawiya ọmọ àbí Sufyan gbogbo àwọn èèyàn wa sábẹ́ náà ni ẹ̀jẹ̀ á máa tẹ̀lé ìyẹn ń lọ bẹ́ẹ̀ nígbà tá a fọ àwọn Muawiya fàyè lẹ̀ ẹni tó jẹ́ khalifa lẹ́yìn àfàwọn Muawiya òun ni Yazid bùnú Muawiya tó jẹ́ ọmọ àfàwọn Muawiya ariwo bá ta ó sì wá jẹ́ ó sì jẹ́ pọ́nmọ́ tiẹ̀ lọ́jọ́ kàlífà ọ̀rọ̀ yẹn wà ń lọ bẹ́ẹ̀ bí wàhálà ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ torí pé òun gan náà ìdálẹ̀ àlàyé kan lọ́tọ̀ ni torípé téèyàn bá trace ẹ̀ títí títí títí á sì trace ẹ̀ títí dìgbà tí khilafa islam fi wó ní turkey ẹ̀yìn ó trace ẹ̀ débẹ̀ kí ni mo fẹ́ fààyàn ń bẹ ni pé ńgbà tí dáwọ́látùl umawiya tó wá ń bẹ àwọn èèyàn ń ní ìkùnsínú lérí ìjọba yẹn nítorí pé ó ti dọ̀rọ̀ ẹbí alkhilafa biliwirasa ni ìran kan náà ló ń jẹ ó ti wá ń dà bẹ́ẹ̀ nígbà yẹn ètò ìjọba wọn Islam náà náà fi ń to gbogbo ẹ̀ ṣùgbọ́n ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ ni olórí ṣùgbọ́n yẹn ò sọ pé wọn ò ṣe tọ́lọ́hún tọ́lọ́hún náà ni wọ́n ń ṣe ìdíyàn tó pé tí yẹn bá fẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ kéèyàn ó mọ́ tún kọsẹ̀ lórí àwọn tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ibi tí mo ń lọ tí mo fi lọ bẹ̀ yẹn ni pé ẹ lè máa béèrè àwọn náà máa ń béèrè pé yẹn nígbà tá ẹni tafsiru Fakhrudeen kìíní òṣè kìíní kan Ibn Arabi lẹ́ni wọ́n sì tún tẹ̀ ní Cairo ní ìní tí ó ní tafsiru yẹn sì ń bẹ táwọn èèyàn rí tó bá kọ̀ dáa ìjọba jẹ́ kókó ńlẹ̀ ẹ ṣe sùúrù ẹ gbala ẹ̀ lérè kí ni ìdí tí tafsiru yẹn gan fi wà aslan tìrù tẹ̀síìrù bẹ́ẹ̀ fi tó fi wà. ìgbà tí asúrù amawi dalatul amawiya tó ń lọ bẹ́ẹ̀ àwọn nínú àwọn ètò wọn ẹnikẹ́ni tí ó nípò nípa ètò ìjọba ní Islamic Empire ó gbúdọ̀ jẹ́ musu ó gbúdọ̀ jẹ́ Lárúbáwá nínú àwọn táwọn ń lò ń gbà yẹn nìyẹn nínú tó sì jẹ́ kó wọ́n ṣe bẹ́ẹ̀ oríṣiríṣi ìtumọ̀ làwọn èèyàn ń fún ìtumọ̀ èyí tó súnmọ́ jù ni wípé wọ́n fẹ́ preserve originality Islam òun ló jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí wípé ẹ̀rù ń bà wọ́n wípé àwọn tí wọ́n ń gba Islam yìí Turkey ń gba Islam India ń gba Islam oníkálukú ló ti ní àwọn tó fara kó nínú culture wọn táwọn bá wá gbé ìjọba Islam lé wọn lọ kọ́mọ́ba àwọn tún gbé nǹkan míì wọ́ ṣùgbọ́n àwọn táwọn jálábá táwọn wá láti Mọ̀dínà táwọn wá láti Mọ́kà àwọn sì dùn àlórí ìpìlẹ̀ ìdí nìyẹn ẹni tí wọ́n bá yàn ní màmú yóò jẹ́ lárúbáwá ẹni tí wọ́n bá fi ṣe wazir yóò jẹ́ lárúbáwá ẹni tí wọ́n bá fi ṣe gbá yóò jẹ́ lárúbáwá bí tòun yẹn ṣe wà ń lọ bẹ́ẹ̀ ìyẹn padà tún wú àwọn iṣẹ́ abẹ́lẹ̀ kan táwọn kan lọ ṣe tí wọ́n lọ ń bá àwọn mawali àwọn mawali àwọn tí wọ́n gba Islam ṣùgbọ́n àwọn yìí ṣe lárúbáwá wọ́n sì ṣẹ̀sìn dáadáa náà wà lọ ń lòdì pọ̀ mọ́ wọn pé à síbẹ̀ yẹn lẹ́yìn ó jókòó sí kí ló dé ṣé mùsùlùmí ni gbogbo wa wọ́n lòdì pọ̀ fún dika abidimi àtàwọn shia àtàwọn khawarij nígbà náà gbogbo àwọn yẹn lòdì papọ̀ láti dojú ìjọba yẹn bolẹ̀ wọ́n sì rí ṣe nígbà náà ṣùgbọ́n nu dọ́fi campaign lóòótọ́ jẹ́ pé sìyáṣà òṣèlú òṣèlú ó máa jẹ́ sàṣàyà sòsòsà èso ọmọ ṣoṣo sasa yasusu sa'isun masusu siyasatul gharibi kabusun sasa yasusu eh, sọrifu nìyẹn sasa yasusu sa'isun masusu siyasatul gharibi kabusun àdánwò lòṣèlú òṣèlú tó máa ṣe tí wàá tọmọ ẹ̀yà rẹ̀ ní rẹ́mọ́láíláí látara àdéhélé ẹ má tún sì mí gbọ́ o látara àdélé níta fẹ́ mú jáde ń ọ̀rọ̀ yẹn wá dojú ẹ̀ nínú táwọn yẹn fi campaign nígbà náà òun náà ní wípé táwa bá ti lè gbàjọba ẹ rí i pé gbogbo ẹ̀yin tẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́yìn ṣe lárúbáwá a kò yín sípò kò sípò tẹ́ ẹ ní wọ́n rí support àwọn àwọn turkey wọ́n sọpọ́ọ̀tì wọn láti dojú ìjọba náà bolẹ̀ ẹni tó jẹ́ khalifa amawi the last khalifa wọ́n pa ni àwọn bá gbàjọba ẹni tó kọ́ jẹ́jọba òun náà ni abul abbas asafa olókọ́ jẹ́ khalifa nígbà náà wọ́n wá ní táwọn náà sì sọ nígbà náà tán fi ń campaign òun náà ni pé ìjọba tá fẹ́ gbà yìí lè ali bait a fẹ́ gba ìjọba fáwọn aráalé ànábì ni a fẹ́ gbà kúrò lọ́wọ́ àwọn muawiya ìran Bani Umayya ìyẹn ló dá wọn ṣí àwọn support wọn gbà náà torí pé wọ́n ti gbà pé tán bá ti lè gbé wá wọn ó gbé sí abẹ́ wọn ó sọ di Dawlatu Fatimiyya torí pé àwọn ṣí abi táwọn dúró sí ni abẹ́ ti Ali làwọn fi support ìgbà táwọn yẹn gbàjọba táwọn tí wọ́n claim ni wọ́n ní Dawlatu Abbasiya ah àwọn ṣí àníbò ló ṣe jẹ́ ṣe bí Abbas náà ṣe bí family ànábì lòun náà ẹ wá ọmọdé àti lọ mú abáàsì sì nìyí ẹ̀gbọ́n bàbá ànábì lòun wọn náà bára alẹ́ rẹ̀ náà ni wàhálà mi ìbá tún bẹ́ ẹ ò jẹ́ kó ṣèlú kéèyàn ẹni tó bá fẹ́ ṣe é kó fi ọpọlọ kó fẹ̀sìn kó sì fi làákàyè ṣe tí ọba akẹ́kọ̀ọ́ ọmọlúwàbí rẹ̀ ọbàjẹ́ ṣùgbọ́n ẹni tọ́jà àfa ìwà àfa ni wọ́n ń lẹ pósítà ọ̀fẹ́ ṣe kánsẹ́lọ̀ à nítorí àwọn ti ṣe fún òtítù kánsẹ́lọ̀ lọ ojú gọ́fúnà gan lọ. lọ́wọ́ jẹ́ pé nínú tó yẹ pé àáfàá lẹ́yìn ó náà ní káfọ́ gbèsè ẹni tó bá wà ń bẹ̀ lẹ́yìn tó bá lo wa àrú ẹ̀ ó lo àrú ẹ̀ lọ́dún mẹ́jọ tó bá kúrò ń bẹ̀ fa bá gbẹ́ nìkan lérí tí pati bá padà dé àáfàá yẹn dẹni àbùkù ẹ wo ló gbúdọ̀ dúró láàyè rẹ gbogbo ẹni tó bá ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ lọ́n fún bàbá ṣe ń tó kù sọ fún wọn iṣẹ́ tàfáà nìyẹn nígbà bá a pa náà oní kiri lọ́wọ́ à ń gba afa afa mọ̀ ní ẹgbẹ́ afa lẹ̀ ẹgbẹ́ afa lẹ̀ kì í sọ̀rọ̀ afa lẹ́ ni la ilaha illallah téèyàn bá mọ ìtàn èèyàn mọ̀ pé ti ń jẹ́ sèyásá ní tó lágbára ni ìgbà táwọn yẹn dìde wọn ni kò sí ti ń jẹ́ kínní kan ali abbas nọmba wa bí dawlatul abbasiya náà pè ní abbasid empire àwọn tí wọ́n ti fọkàn sí pé wọ́n kà wọ́n àwọn náà bá bọ́ sẹ́yìn ṣùgbọ́n nígbà fi campaign ní wípé ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ mùsùlùmí kò sípò tí ò ní dé ìyẹn ọ̀kan wọ́n tún fẹ́ẹ́ promote intellectual work nígbà náà náà fi ń pe àsìkò yẹn ní al-asiru zahabi golden age nítorí pé gbà yẹn ni gbogbo àwọn ìmọ̀ yẹn develop sciences ìgbà yẹn ni engineering ìgbà yẹn ni nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn tán philosophy ìgbà yẹn ni torí pé nǹkan gbé kalẹ̀ ńgbà yẹn bó bá bímọ rẹ bá ṣe tó náà ló ṣe ga regardless n tó bá ń claim bó o bá kọ tíra kan bí tíra yẹn bá ṣe tóbi tó ní orí wọn o ní o wọ́ọ̀sì tó gbà ní gold àyàn bá bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀kan gbogbo nǹkan tó ṣe kọ pátá àwọn yẹn ń kọ́ láì wá kọ̀ǹsídà kìlọ̀ ọlọ́run wí kìlọ̀ anábì wí mọ́ ìgbà yẹn ni alifu leila wa leila àwọn oríṣiríṣi ìtàn arabian tales tí wọ́n padà translate ìgbà yẹn ní asúlẹ̀ àbáṣe ni gbogbo àwọn ìtàn yẹn ìtàn ìjàpá ẹni eh, bí ìjàpá ìjàpá yẹn rí po gbogbo àwọn nǹkan yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ bọ́bá sàṣìlè volumes torí gbogbo bá ti pọ̀ ó gbowó sciences bó ṣe wúlò òun ló tún ní ó ní advantages ó dẹ̀ tún ní disadvantages nípa field sciences geography ìgbà yẹn ló develop àwọn Ibn Sina àsìkò yẹn ni àsìkò yẹn náà ni Fakhruddin Razi tẹ̀fsírì oríṣiríṣi àwọn èèyàn wá ń kọ tẹ̀fsírì mi ń bẹ gbogbo tó fi tú kuraani philosophy ló fi máa tú láti lè ṣó level bọ́pọ̀lọ́ ẹnìyẹn ṣe tó ń gbà náà ṣùgbọ́n àwọn tó sì ń bẹ ń gbà yẹn wọ́n ti sọ fún wa pé bẹ́ẹ̀ bá láti lè intellectual work tó bá ti lè jáde báyìí owó ni gẹ́gẹ́ íńtánẹ́ẹ̀tì náà ṣe rí lẹ́nu sàmọ̀ kó bẹ́ẹ̀ n tó fà á táwọn tẹ̀fsírì yẹn fi jáde nìyẹn tẹ̀fsírì yẹn ò lè jáde láyé Umaru wọ́n padànù ni kò lè jáde láyé Abubakar kò lè jáde lásìkò Usman lásìkò Ali kódà níbẹ̀rẹ̀ ti Muawiya kò lè jáde ṣùgbọ́n nígbà tó di Abbasid period asul abasi àwọn tẹ̀síìrì yẹn jáde ọ̀rọ̀ tó fi dórí ọ̀rọ̀ fa tó dórí ọ̀rọ̀ káwọn èèyàn máa pe gbogbo nǹkan lọ́lọ́run ìpele sufi ibi tí sufi ti bàjẹ́ asiru yẹn ni gbogbo ẹ̀ bàjẹ́ làwọn èèyàn fi ń bìlífù wípé bẹ́ẹ̀ èèyàn bá ń sin lọ dó kan èèyàn ó dọ́lọ́run nínú gbàgbọ́ sufi òun náà ń pè ní al-ittihad àti wahadatul wujud asuru yẹn nìyẹn jáde àwọn tí ń bá sufi bọ̀ tẹ́lẹ̀ ń ò gbé yẹn wọ̀ ṣùgbọ́n tó di asuru yẹn látara wípé àwọn sakofat civilizations lóríṣiríṣi wọnú ara wọn àwọn àwọn Hind tó yẹ pé albudia Buddhism ó lẹ́sìn tiwọn. Al, al, al, táwọn nígbàgbọ́ wípé bẹ́ẹ̀ yẹn bá sin lọ sin lọ tó bá dé stage kan èyí ó èyí ó dé ibì kan spiritual realm kan téèyàn ó dé level ọlọ́run torí pé ọlọ́run ọba iṣẹ́ kan lòun náà bá débẹ̀ tó fi débi tó dé lọ́wọ́ jẹ́ pé lómi ó máa sọ lẹ́ni wípé ẹ bọ́n bá mu tí ọlọ́run ò lè bíun léèrè bọ́n bá ṣe sìná ọlọ́run ò lè bíun bọ́n bá pààyàn ọlọ́run ò lè bí òun ti ṣiṣẹ́ débẹ̀ kí nìdí tó fi ń sọ bẹ́ẹ̀ njẹ́ òfin máa sọ bẹ́ẹ̀ ni wípé òun ti ṣiṣẹ́ débi pé òun ti tán sínú ọlọ ọlọ́run náà ti tán sínú ohun ìyẹn ní itihad ó wàá máa fàyọ̀ ń bẹ̀ jẹ̀mọ́ bọ́mọ bẹ́ẹ̀ bá ní kọ́mọ ó lọ báyàn máa wo wá bọ́mọ bá mú àwo ibi títí ń mú bọ̀ tó bá fọ tí yẹn ti sọ pé mọ̀ fáwo yìí o tó bá fáwọn kílẹ̀ èèyàn ó ṣe èèyàn ó nà á à ń túbà tì nínú o ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ tó lọ ma táwọn bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ tó bá ọ sọ́ọ̀nà rẹ ẹ torí pé àwọ̀ rẹ yẹn ti tán sára rẹ ọmọ yẹn tọ̀nà yẹn wò tán sára ẹ ìdí yẹn tó fi ná nígbà tó bá ti tán sọ́dọ̀ sọ́nù ọlọ́run bó ṣe kò ní gbogbo nǹkan yẹn jẹ mọ́ asúlù ló wọnú torí pé àwọn àyè kan bí àwọn ilé ẹ̀kọ́ àwọn gathering kan máa ń bẹ náà dí táwọn èèyàn ó jókòó tí wọ́n ti máa ṣe philosophical analysis ọ̀rọ̀ kùránì ti gbélẹ̀ ọ̀rọ̀ súnà ti gbélẹ̀ nígbà náà kò philosophy ni amthalu àwọn wọ́n ń pè nìkan ní farabi philosopher ó ní ibn rushdi philosopher ló náà ìgbà tó ń kọ tírà kan tí wọ́n ń pè ní Imamu gas òun ìmáàmù òun kọ́ ó kọ̀rọ̀ nípa ọ̀rọ̀ philosophy ìmáàmù Gazali òun wá kọ tíra kan ó fi ṣe rọ́dù fún ó pe tíra tiẹ̀ ẹ ní tahafutul falasifa ìsọkúsọ àwọn philosophers Ibn Rushd padà tún wá kọ tíra míì ó fi ṣe rọ́dù fún ìmáàmù Gazali òun pe tiẹ̀ ní tahafutu tahafuti gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń gbà yẹn ni kó tó wá di gbogbo asùlù abasi náà ni gbogbo àwọn ibùdó tèmi ya dé làwọn yẹn wá dìde àwọn Imam Malik wọn ah, kí ló ń jẹ bẹ́ẹ̀ ó yẹ ẹja máa pèpè sínú súnà ẹja máa pèpè tafsiri súnà ń lọ wọlé gbogbo àwọn hadith èwo ló lára ẹlòmíì ó kàn dìde torí pé ó fẹ́ gbowó lọ́wọ́ khalifa ìkan rí khalifa tó mẹ́yẹ lọ́wọ́ ọjọ́ kan kí a ó ti má dìsí kan wá pé anabi sallallahu alayhi sọ pé nínú nǹkan tí lè fi ṣeré je ẹyẹ ẹyẹ àdàbà ń bẹ́ẹ̀ anabi òsì sọ bẹ́ẹ̀ nítorí mo fẹ́ gbowó lọ́wọ́ khalifa gbogbo àwọn àdìsí yẹn táwọn yẹn bá ti gbọ́ mo sáré kọ́lẹ̀ gbogbo àwọn àdìsí ló dà àdìsí dọ̀yí fún àdìsí mòdù ìgbà tí ó wá dé wọn kẹyìn táwọn àfa alijahabida tí wọ́n dé àwọn imam malik àwọn imam shafi sheikh islam ibn taymiya táwọn yẹn wá dé náà wá ní kíní ń jẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá gbọ́n gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ àtẹ́síyà wá dé àdìsí yẹn gbọ́dọ̀ anabi ti sọ ta ló gbà wá ìmọ̀ yẹn ló wá tún nǹkan ṣe òun ló wá tún nǹkan ṣe òun làwa wá bá lọ ń sìn tó o bá sọ̀rọ̀ kan níbo lànàbí ti sọ láfi ń bi àwọn gùlámù léèrè pé èyí tẹ̀ ń tú yìí sànàbí ló tu sàbẹ̀ wo ló tu bẹ́ẹ̀ ní tá wá mú wọn nìyẹn nígbà yẹn kò sí yẹn mo wá ń sọ fẹ́ nìyẹn wípé gbogbo ohun tó ń sọ igbí tí mò ń sọ yìí òun ló bí tìrù tẹ̀síìrì yẹn fi wáyé nígbà náà lóòótọ́ ó ní ìgbà náà nítorí báwùjọ ṣe rí ìgbà náà àwa níbi tí mo sọ dé yẹn mo ṣàlàyé fáwọn bẹ́ẹ̀ Oh, ìyẹn ò lè yọ mo ní owó tá a ṣàlàyé yín tó pọ̀ ló kúnra wọn tá a fi ṣàlàyé yín kì í ṣe inú tíra kan so látara àdí eléyìí ló fi jẹ́ ẹ̀sìn Islam ó ti lójú pọ̀ ó ti yanjú kò lè darú káyọ̀ kọ́ wàá dé òun fẹ́ gbé kankan tí ẹ sáré ẹ̀ wá kò lè wọlé tí ò bá tí ì rẹni tí ó takò lẹ́ni tó bá yá nínú àwọn ọmọ tó ń gan bí wọ́n dìde wọ́n takò lọ́la torí pé ẹ̀sìn ọlọ́run ọlọ́run ló ń sọ ọlọ́run ní dáàbò Islam kò sí bẹ́ẹ̀ nìkan bá gbérọ́ dé tí gbogbo ayé ń gbà ń sìn ẹjẹ́ àṣẹ díẹ̀ ọlọ́run padà tún gbà wọn kódà ó lè sọ ọmọ bíbí inú ẹni yẹn gan bàbá yìí tẹ́ ń sọ yóò kọ̀ bá mu yóò padà dìde tí wọ́n ṣe rọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn sọ ìdí nìyẹn tó fi jẹ́ pé èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ tó bá tọrọ ọlọ́run ọba mu òun náà ni wípé Ìsá ọmọ Maryam ọlọ́run ọba ti gbé lọ sí sánmà àdéhùn wa ń bẹ lọ́dọ̀ ọlọ́run pé ń padà bọ̀ bẹ́ẹ̀ bá bẹ àwọn ọlọ́mọ díẹ̀ léèrè àwọn náà àgèrè gbogbo àdìsí yẹn wọn làwọn gbà gbọ́ pé ń padà bọ̀ ah, ẹsìn ló ti kú ẹ̀ ọ́n lè torí pípadà bọ̀ rẹ̀ yẹn kì í ṣe isa ni ó wà mọ́ àwọ̀ gùlámù <laughs> òní ó gbà mí níbo lè rí èyí wà àwọn ìtaba lọ́wọ́ nínú johannu nínú bíbélì ah! bó o ló ṣe wá bó o ní bó o ní station ṣe ń jára wọn báwọn ah! nítorí pé ńgbà tí wọ́n lẹ́nìkan ń bọ̀ ẹ̀ wọ́n ní ṣe jésù ló ń bọ̀ ẹ̀ ṣe johannu ló ń bọ̀ ẹnìkan ló wá padà wá wá ọlọ́mọ ṣe wá lọ́nà pẹ̀lú ògo ọlọ́run nítorí àsìkò tó bá dọ̀la gbogbo ń tànàbì sọ lórí bí isa ó ṣe padà wá ọ̀nà tí ó fi padà wá bí ó ṣe padà wá tó bá dé ní tí ó wàá máa ṣe ipò wo ni ó wà kí làwọn tí ó ṣẹlẹ̀ nígbà tó bá dé gbogbo ẹ̀ ń bẹ ní ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tí ò rújú sọlọ́bi jẹ́ pẹ́sìn islam ẹ̀sìn tó ti lójú pò ní kò dojúrú bọ́ọ̀ bá ń ṣe wọ́nra wọ́nra kan bọ́ọ̀ bá ti rẹ́ ni tí ó ta ọ́ láyà tọ́ba bọ̀ bá ń fi ń fapá ọ̀sán ń fọwọ́ lálẹ̀ kò ní í pẹ́ bí wọn ò sọ lẹ́nu tí àwọn jáde kíní kan rọ́dù àlá kíní kan yọ padà jáde báwọn èèyàn ò lè sọ fún ọ yọ padà jáde tíra ọ jáde lérí pé ìsọkúsọ ni tó ń sọ káwọn èèyàn má bàa sọnù so ọlọ́run ọba lọ́ba ti ń dáàbò bò ẹ̀sìn ẹ̀ láfi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la àmọ́ kẹnu yín sọ ọmọ Mariam àti bí gbàgbọ́ mùsùlùmí ṣe yẹ kó rí lérí ẹ̀ subhanakallah ma bihamdik ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. tí o bá rí yẹn yóò lo oṣù mẹ́fà ṣé kìí ṣàbùsí ló ṣe anábìrin alimuslimuna ala shurutihim ó ti wà nù agreement tó fi gbalé tí o bá fara tó ló ń lé o fara mọ́ yóò ti sọ pé mi ò fara mẹ́lẹ́ yìí o lábẹ́ gbalé mi ò fara mọ́ o ṣùgbọ́n tẹ́ ẹ fi ọjọ́ torí pé èyí tó bá ọ wí náà ń bẹ lérí èèyàn náà èyí tọkàn ọ náà nìyẹn ìwé ìjọjọ àgírí lórí yẹn irú nǹkan yẹn náà máa ń pè ní al-ma'ruf urfan kal-mashrut sharta nínú ìmọ̀ usul al so kò sí láì fi bẹ̀ nísà kò sí níta ìjọjọ àgírí lórí nìyẹn. bákan náà àwọn ọlọ́run láwọn tó ń pera wọn ní Nasara àwọn tó ń pera wọn ní Nasara ọlọ́run fún wọn ní Nasara bákan náà àwọn yahudi náà pera wọn ní yahudi ọlọ́run kò pọ̀ wọn ní yahudi ṣùgbọ́n ọlọ́run máa ń pè wọn lórúkọ yẹn torí orúkọ tó àti lè fi mọ̀ wọn náà nìyẹn tó ń pera wọn nìyẹn orúkọ tó lọ́run gbogbo ẹni tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run ni mùsùlùmí wọn tó ti yé mùsùlùmí lọ́lọ́run gbogbo ẹni tó bá tẹ̀lé àwọn ànábì ọlọ́run. bákan náà ìbéèrè lórí itikaf wípé ṣé àmì kan ń bẹ fáwọn tó bá ń ṣe itikaf tí wọ́n fi mọ láìtìlú kọ́dírì kò mí pé ẹni tó wà ní láìtìlú kọ́dírì àmì yẹn ànábì ṣàlàyé ẹ̀ ṣàlàyé anábì nínú àwọn àmì yẹn tó súnmọ́ ni kì í ṣe hundred percent náà òun náà ni ṣùgbọ́n nínú fi rí òun náà ni kò ṣe wípé oòrùn ọyọ ń jọ yẹn bẹ̀ tí oòrùn ní tara trout ẹnìkan wo twenty one dà bẹ́ẹ̀ báyìí <laughs> wọ́n tọ́ di pé gbogbo ẹ̀ka lẹ́ trout lẹ́nìí ni monitor bọ́lá ń bá ní kọ́ bọ́ sí ọlọ́run so nínú àwọn àmì àtàwọn àmì míì tí ànábì sọ so ìyẹn ò túmọ̀ pé tó wà ní ìtìkáàfù nìkan náà ni ẹni tí ò sí ìtìkáàfù náà kó náà òru mọ́júmọ́ ni ní nǹkan yẹn salamu ni hiya hata mọ́tìláì alifajì tálífàjà rẹ̀ ó fi yọ so kọ́lọ́ kí kó sàánú wa. bákan náà ẹni tí ò rí náà láti wá tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tí kò sá ìwòsàn ò sí. Si tó wá ní lẹ́mìí wípé àwọn kan ló ṣeun tí wọn ò jóun orí náà kí la lè ṣe fún ṣé àdéhùn tánàbà sálàmù lọ́lọ́run ṣe pé ẹni tọ́lọ́run bá gbọ́ ojú rẹ̀ láyé ọlọ́run ó falè jẹ́ náà rọ́pò fún irú ẹni yẹn a máa ṣe wáhà sí fún pé àjọ́dẹ̀ yìí sọ pé wọ́n ṣe yín wọ́n ṣe yín sójú nǹkan làbá yìí ẹ kọ̀rọ̀ yín sọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni ọlọ́run ni tọ́lọ́run bá ní yóò là yóò là gbogbo ìgbìyànjú tó yẹ ká ṣe ìtọ́jú kéèyàn máa ṣe kẹ́ẹ̀pá ọkàn yín pọ̀ sọ̀dọ̀ ọlọ́run bọ́lọ́ kó bàa lè láǹfààní ládàá yẹn kó nítorí àwọn ó sì ṣètò ọlọ́run kọ́mọ ẹ̀gbẹ́ ẹ̀ ọlọ́run táà ń kírun fún náà lọ́fọ́ òun ò kírun mọ́jáde ojú ló ti fọ́ ah, ìyá ó tún fi pọ̀ ni yóò máa ṣètò ọlọ́run irú wa bẹ́ẹ̀ yóò tún máa ṣe wáàsí fún yóò máa ṣe wáàsí fún torí pé n tó ṣẹlẹ̀ yẹn tọ́lọ́run bá ní kó padà rí wo àbúrò ọ̀dọ́ pé ẹ̀ sájà fílẹ̀ bẹ́ẹ̀ ń àtọ̀jú ẹ̀ tọ́lọ́run bá ní kó padà gbádùn alhamdulilayi tí o bá padà gbádùn náà èyí ò fi lọ́kàn balẹ̀ pé tọ́ oore kan lélẹ́yìí náà lọ́dọ̀ ọlọ́fẹ́ tó lọ́n bá fa àdáwò bẹ́ẹ̀ kan abẹ́lẹ́ bá ní títóbi rẹ̀ ọlọ́mọ gbà mọ́lẹ̀ ara ògbó wa ọlá ti tóbi ọlọ́ gbogbo àwọn tó ń bá fúnra lọ́wọ́ nínú àwọn tá a máa tán ọlọ́mọ bá fún ọ lálàáfíà àmọ̀rò bó ṣe jẹ́ nìyẹn. bákan náà àwọn alàgbà wọn béèrè béèrè ọlọ́run bá a san ilẹ̀ san dáadáa a dúró tì í ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tó mú ọgbọ́n lọ́wọ́ ni ìbéèrè tó sì túmọ̀ sí wípé wọ́n ń fọkàn bá àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe wọ́n ń fọkàn bá a lọ ọlọ́run bá kó bá a san ilẹ̀ san dáadáa òsì ń táwọn afẹ́ gbà nínú ká fi ẹnu àbùkù ẹnì kankan òsì ń táwọn afẹ́ gbà ẹrú àlámọ̀rí tí wọ́n ń bà wá lẹ́rù lọ́dọ̀ ọlọ́run tayọ káwárì náà rí àlámọ̀rí tẹnìkan ṣùgbọ́n tọ́lọ́run bá ti sọ pé bí nǹkan ìṣerí rèé tánàbí ní bó ṣe rí ni tó sì hàn sáwa náà tó láṣẹ àgbọ́dọ̀ sọ bàbá tó sọ ó dọ̀nà fún wa níjọba ìjà kìámà so látara àdéhélé òun ló fi jẹ́ wípé àlàyé tá à ń ṣe yìí lọ́nà ká àbọ́nà míì mo ṣe dúró mo láwọn ọ̀rẹ́ ajé amadist tí ó sì affect normal ìjọ rẹ̀ ọmọnìyàn láàrin wa ṣùgbọ́n àjọ máa sọ pé n tó sọ yé mi ò gbà n tó sọ yé tó clear sí mi ni tí gbogbo Islam faramọ́ ti yín yàtọ̀ ní ìdí rẹ̀ tó ti lè convince mi ni wàhálà táyà jọ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ìbéèrè tẹ béèrè wípé nígbà tá à ń sọ pé ọ̀rọ̀ yìí kò dojú rú o tó ti yé ibìkan ní ká ti kíyèsí lọ́la pẹ̀lú ògùn ọlọ́run àwọn àdìsí kan ń bẹ tó yẹ pé tí amadisi náà bá jókòó àwọn náà bìlífù náà àdìsí yẹn pé ni ti ń sọ wípé ẹyin sọ ọmọ mariam yóò máa bọ̀ láti sánmà báyìí màláíkà méjì ni yóò máa gbé bọ̀ láti sánmà dimash anabi sọ ṣé ọba gbà wípé wọ́n gbé anabi tún sọ wípé yóò máa bọ̀ láti sánmà ìyẹn so ó túmọ̀ sí wípé lágbójúwe ń sìn kéèyàn sọ wípé à lágbájá ń kọ́ à ó ti kọ́ọ̀lù mi ní ìsìn ó ń bọ̀ láti kó ó ń bọ̀ látọ̀nà èkó ẹ má da ọ̀sán àṣù ló ń darí wọn ò sọ pọ́ lọ sí kó à nígbà mo léèyàn ń bọ̀ láti kó kò yí túmọ̀ sí pé mo sọ pọ́ lọ èkó nu so yá túmọ̀ pé gbogbo ọ̀rọ̀ ànábì pọ̀ lérí wípé ń sá ọ̀ wá láti sánmà ní abara pẹ̀lú ògbó ọlọ́run lọ́la kọ́lọ́n kó sọ àjọlá lọ àwọn tinú Buhari ń bẹ tinú Muslim ń bẹ tinú sunanu ń bẹ tó sì lálàáfíà tí ò sí iyèméjì ń bẹ so bí o bá gbà kọ́lọ́n gbé lọ sọmọ sí yóò tún wá máa sọ pé yóò máa sọ kalẹ̀ láti sọmọ sẹ́yìn pé tọ́tọ́lọ́jì nìyẹn àwọn amadíyà náà dẹ̀ bìlíf nù àwọn àdìsí yẹn bẹ̀tì wọ́n ní kì í ṣe Ìsá gangan lẹni tó padà wà wọ́n ní Ìsá náà ni ṣùgbọ́n ti gbà wọ Ghulam reincarnation lọ́dọ̀ àwọn eléyìí bùtà náà sọ́kùl àrùwá wọ́n bìlífù pé ẹ̀mí kan lè gba nú ara míì wá is part of their belief àwọn eléyìí bó ń pè yẹn ní reincarnation tànà sọ́kùl àrùwá so eléyìí tó ń túmọ̀ yìí pé eyín dẹ̀ tako ìpìlẹ̀ tánà bí kọ́ wa ìyẹn nìyẹn ẹlẹ́ẹ̀kejì kò rújú àwọn sàábì òní sọ pé túmọ̀ ọ̀rọ̀ yìí nìyí wọ́n gbọ́ lẹ́nu ànábì ni sallallahu alaihi wasallam láwùrán kúmọ̀rọ̀fù lẹ́nu ànábì náà ti gbọ́ àwọn sàábì ni wọ́n sọ tán bá ti lè sọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama o tí sàbí bá sọ tí sàbí sọ pé ìtumọ̀ àyà yìí nìyí àwọn àfáàní tó dájú ni wípé ẹnu ànábì náà ti gbọ́ torí pé wọn ò ní parọ́ ọlọ́run dẹ̀ ti ròyìn wọn nínú alukur'an karim radiyallahu anhum wa radu anhu ọdúnlù ni gbogbo wọn kò sókòrò ọ̀nù wọn radiyallahu anhum wa radu so bí yẹn ti jẹ́ nìyẹn bákan náà àwa ń lọ mọ́sálásì àwọn ìjọ amadíyà lónìí kírun bẹ́ẹ̀ dáadáa ilé ọlọ́run ló tó bá ti dojúkọ kíbla á kírun wa ń bẹ̀ nígbà wa amadi lè kírun á kírun bẹ á kírun ṣùgbọ́n gbà tí ó ń bá ń sọ̀rọ̀ lérí àwọn nǹkan wa táwa àti ẹ̀ tó ń wá jọjọ sọ̀rọ̀ jọjọ sọ̀rọ̀ jọjọ sọ̀rọ̀ tó ní lọ́dọ̀ tòun tó ń gbà pé ìwọ o mi ní kírun lẹ́yìn ẹ̀ torí pé tó sọ yìí ó takò ó dẹ̀ takò ṣùgbọ́n èyàn ò lè sọ generally torí pé ẹlòmíì ń bẹ òun ò ní mọ̀ tó jìdọ̀ lórí ọ̀rọ̀ yẹn ó kàn gbà á dára ni àdẹ̀lẹ̀ lò yẹn láti mú ìdájọ́ wa fúrufú ẹni bẹ́ẹ̀ sòdí yẹn tó pé tó o bá ń rí kọjá mọ́tàlásì ọgbà kọjá kìí ṣe pé ẹjọ́ ṣe wá àti kìí ṣe pé ojú ẹ̀ nìkan sọ̀rọ̀ ńbẹ lọ kírun ẹ tó bá ń kírun bẹ tó lẹ́yìn wọn kó kírun sòtí wa báyìí kọ́lọ́n kí ó ṣàánú wa. bákan náà ìbéèrè ẹnìkan béèrè béèrè wọn ní Alexandra the Great wọn ní àti Dhulqarnain wọ́n ṣe kankan ní méjèèjì ìkankan kọ́ o Alexander the Great Aristotle ló kọ́ student Aristotle ni abẹ́ẹ̀kọ́ philosopher Aristotle ló kọ́ Alexander the Great kò lè jẹ́ anabi ọlọ kò lè jẹ́ kò lè jẹ́ Dhulqarnain Dhulqarnain ti wá before kí Alexander the Great ó tó wá so Alexander the Great òun tiẹ̀ student aristotle ni ó sì kọ́ láwọn ẹ̀kọ́ kan balabala ó sì ó gbógun da gbogbo ayé ọ̀pọ̀lọpọ̀ ayé wọn ló ní very big you know àwọn ancient empire nígbà náà láti kíní kan mediterranean sea tó kíní kan kankan wọn lóun ló ọkùnrin báyẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé ó dé egypt ló fi jẹ́ pé alexandria ó ń bẹ ní egypt lẹ́nu torí pé ó débẹ̀ náà so kì í ṣòwò ní edul cornell bó ti wulẹ̀ kó ma bákan náà òṣèlú nàìjíríà ẹni tí ń jó ṣèlú gbogbo wa ló lè ṣèlú naturally bọ́lá ti da ògbó yàn torí pé ọ̀ ń darí inú ilé rẹ bọ́ọ̀ bá to inú ilé rẹ bóònù ilé ó ṣe tó ó tó inú ilé ó tó ìyàwó ó tó ọ̀rọ̀ kínní báwọn ọmọ kábàjà inú ilé ó pọn ẹ parí ẹ ẹni tó níyàwó méjì òun gẹ̀lẹ́ lórí olóṣèlú yọrí pé tí ọba lè ṣe ilé tí ọba lè ṣe ilé bóònù ó ṣe ṣèlú sọlọ ti yọ ọba ṣùgbọ́n tá à ń gbìyànjú láti sọ fún wa ní tá à ń pè ní democracy àti ọ̀nà tí wọ́n fi ń ṣe láwùjọ wa yìí gbogbo mùsùlùmí tí ó bá ti kópa ń bẹ́ẹ̀ kó fi bẹ̀rù ọlọ́run kópa o torí pé ọlọ́run ọba ò ní kọ̀ǹsídà nàìjíríà láti fi dájọ́ níjọba ìdàlẹ̀ kìámọ̀ so wà ní ìsọ̀jú báyẹn lọ gbogbo mùsùlùmí tí ó ti kópa nínú ọ̀rọ̀ òṣèlú àní ọmọ kópa ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ti lè kópa ń bẹ́ẹ̀ fi bẹ̀rù ọlọ́run tó o ìbẹ̀rù ọlọ́run tó kò sí kankan tó jẹ́sẹ̀ tọ́lọ́run fojú fo torí pé kò sí ìtọ́kọ ọlọ́run pẹ̀lú èyí ọlọ́run kú ti gbé lànà tiẹ̀ kalẹ̀ yín lẹ̀ tẹ̀lé so ti wá báyìí so n tá a sọ fún oníkálukú oníkálukú mọ ẹ kó torí pé o fẹ́ dépò kó dùgbà tó bá pààyàn o fẹ́ dépò kó dùgbà tó bá kówó jẹ o fẹ́ dépò kan ọ̀pọ̀lọpọ̀ òṣèlú nàìjíríà ẹ̀ mọ̀jà tanra wa jẹ àwọn èèyàn ṣé fẹ́ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wá nínú ẹlòmíì torí àpò rẹ̀ náà ni kódà ètò wa máa ń burú jù ni pé torí islam náà ni torí islam torí islam wo èyí ò ní máa tiẹ̀ máa sún èmi torí islam náà ni torí islam ni torí islam ni nígbà òde bẹ̀ islam wo ni mọ́sálásí mélòó lọ́kọ́ mọ́sálásí mélòó lọ́kọ́ ọ̀rẹ́ dàgẹ́ bí ẹni tó ra ọkọ̀ ọ̀ra jíìpù lọ́nà torí islam náà ni ó di èèyàn mélòó tó fi ń gbé o àwọn èèyàn ti jí mọ́ àbọ̀ èèyàn mélòó ló fi gbé torí islam ló fi rọkọ̀ ọ̀ra fún rẹ̀ ìwọ ló ní Eh, politics now in Nigeria àwọn èèyàn ti turn into business investment ni bó bá lè náwó tó pọ̀ ó tó ọ̀nà ó rí ojú yẹn ó dẹ̀ dìgbà tá a bá lè mú yẹn kúrò lẹ́mẹ̀ẹ́ lápọ̀lọpọ̀ àwọn ìlú èbó tí wọ́n ti ń lorú nǹkan báyẹn president mi ń bẹ táwọn èèyàn bá kówó jẹ nínú cabinet yẹ yóò resign yóò ní ó tàbùkù òun yóò dẹ̀ resign yóò lóun ò ṣe mọ́ dẹ̀ kọ́lọ́n kó sànù kọ́lọ́n kó sànù wa tó kọ́lọ́n kó kó dúró ti wa naam ìbéèrè mọ̀lọ́pàá ti dáhùn naam ìgbà wo náà kó Quran jọ ìbéèrè yẹn ìbéèrè tó dáa púpọ̀ ni ó sì dàbẹ́ ni pé mo ti mẹ́nu bàárí ní tafsir àtọ́jú ayé ànábì ni wọ́n ti ń kó jọ sallallahu alaihi torí pé ẹlòmíì máa ń bèrè gan ṣé kùránì ti yín náà ṣé sánmà ló ti jábọ́ ni kò jábọ́ láti sánmà ṣùgbọ́n ọlọ́run perfect ètò ẹ̀ lórí kùránì bí kùránì bá ti sọ̀kalẹ̀ ànábì olè kọ sílẹ̀ ànábì láwọn tó ń kọ kùránì bó bá ti ń sọ̀kalẹ̀ kẹtìbẹ́tòlè wáhàyè wọn kọ sílẹ̀ ànábì olè ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ yàtọ̀ sí pé àwọn sàbẹ̀ memorize ẹ̀ wọn ò tún kọ sílẹ̀ gbàtà nàbì lọ tán sallallahu alaihi wa alihi wa sallam gbàtà ń kọ́ ìlójú ayé ànábì bíi kán kọ́ sínú egun ẹran kán kọ́ sínú ewé kán kọ́ sínú àági ọ̀pẹ bọ́n ṣe ṣe kéèyàn ẹjẹ́ pé ìyẹn ni sáà lè mú ẹ̀rí kà nísìn ó ó wà scattered gbà tó dàsùpọ̀ Abubakar Abubakar ní ẹ kó gbogbo ẹ̀ jọ sí ojú ìwé kan níta Abubakar ṣe nìyẹn Abubakar òun compile compilation ní Abubakar ṣe ẹja compile gbogbo èyí tó wà nínú ewé tó wà nínú ẹja compile ẹ sójú kan ìgbà tí wọ́n compile ẹ sójú kan yẹn náà ń gbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà ń kọ́ oníkàlùkù náà ń kọ́ tiẹ̀ oníkàlùkù náà ń kọ́ tiẹ̀ ẹlòmíì ń bẹ tánàbí tó bá tánàbí bá àyà kan tánàbí tó bá bí ànábì léèrè pé ànábì kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí tánàbí bá ní nǹkan báyìí ni yóò tún kọ́ sínú bí kùránì para kùránì ni nǹkan yẹn ìyẹn ṣẹlẹ̀ lásìkò Abubakar bẹ́ẹ̀ tí tún àchífù wọ́n recompile ṣùgbọ́n gbà tó dàsìkò Uthman wọ́n standardize standardization of all Quran olóṣè lásìkò Uthman Uthman gbà ah, èwo ni kánìkan máa tó máa ju nǹkan míì sí lábẹ́ àìrọ́ ah, ah, èwo gángan nípìnlẹ̀ ó yá ká tó kọ́lẹ̀ Quran yìí ó káyà yìí nígbà tó ká ó ìwọ tó wá sórí ká ìwọ ká ìwọ náà tó wá sórí ká ká ẹja tó wà nù òkè ọ̀nà eléyìí tán wúwà tán wà tán ń sọ yìí kò sí mbẹ́ẹ̀ nígbà tá a nìkẹ́ ní kàkọ́ kàkọ́ wọn ò fi wúwa sí bóyá nìyẹn nígbà tó ń kọ́ ó fi sí fún rẹ̀ wọ́n wà á yọ kúrò bẹ́ẹ̀ wọ́n mú wà á yẹ kúrò standardize ẹ̀ ní tán pè ní editorial work ni ẹ̀. jama àwọn Usman ò sì lọ yunifásitì kankan ẹ wo iṣẹ́ táwọn yẹn ẹ wo ládàá táwọn yẹn ó rí kẹ́nìkan wa máa sọ pé Usman ò wọ̀ná ta ni ò ka Kùránì lé ní jama ẹ wọ́n bá ṣe ń ka Kùránì lójúmọ́ ẹ wá wo ládàá táwọn Usman ò ní lérí iṣẹ́ tó ń ló jẹ́ pé tá a bá sí Kùránì wọ́n kọ arọ́símùlì Usmani wọ́n kọ síbẹ̀ so táyé Usmani yẹn tán ṣe ń gbà yẹn òun là ń kà dé so ó rí i pé látàyà ànábì náà ni ló ti wá kì í ṣe pé ẹnìkan ló kàn wá dúró pé kí ni ìwọ gbọ́ ẹ yìnyínkan akọ̀wé sì sọ wípé yìnyínkan gangan ìgbà náà lí ó gbé eyín àtẹnudẹ́nu nìyẹn tó ti yé kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ń béèrè lọ́wọ́ ẹnìkankan látòjú ayé ànábì náà ti kọ sílẹ̀ so kọ́lọ́run ká kó dúró tì wá kó ràn wá lọ́wọ́ inshallah ada tafsiru délé níbi tá a bá dé subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.